أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا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 السلام عليكم ورحمة الله وبركاته Adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba. ṣe pé òun náà ni omi ọ̀pẹ́. tí ọlọ́run ọba ṣe fún èmi àti èyí tí ó gajù òun náà ni àìlè jẹ́ mùsùlùmí má ọlọ́mọdé òṣèlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa àbẹ̀lọ́run kọlọ́run kó pa wá lẹ́ni tí a máa jẹ́ mùsùlùmí kọlọ́run kó ṣe wá lẹ́ni àjọ náà pẹ̀lú sábàbí Islam lẹ́yìn wá gbà náà àbẹ̀lọ́run lórí pé agbègbè wa tí a wà yìí kí ọlọ́run bá kó bá fi àlékún ìfọ̀kànbalẹ̀ sí ibẹ̀ yìí gbogbo àdúgbò tí ó sí ìfọkànbalẹ̀ kọlọ́kọba fi ìfọkànbalẹ̀ sí ibẹ̀ àlàáfíà tó péye tí ọlọ́run bá kó tún sàlékún ẹ̀fún ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwọn tí ò ní àlàáfíà kọlọ́kọba fún wọn ní àlàáfíà àwọn abẹ lọ́run fún ìbára wa sọ̀rọ̀ títí ìrọ̀lẹ́ yìí àti ní àti ẹ̀yìn ọlọ́run kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ náà tí àtúrí ẹjọ́kòó náà ní pé afẹ́ gbàládá níwájú ọlọ́run afẹ́ gbọ́rọ̀ tí ó ṣe wá láǹfààní nínú ẹ̀sìn a sì tún fẹ́ kọ́jẹ́ pé ọ̀rọ̀ náà yóò jẹ́ lílò fún wa nígbà tí a bá gbọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ìkọlọ̀ kó sọ́dọ̀ fún ìdí àti ẹ̀yìn la hawla wala quwwata illa billahi al-aliyyil azim abala bí tí a wà ní ọ̀sẹ̀ yìí òun náà ni abala al-aqida òun náà ni abala tí a wà ìwé tí a lò òun náà ni a pè ní mujmalu usuli ahli sunnati wal jama'a fil èyí tí àfáwà Dr. Nasir Abdulkarim al-Haqqi tí wọ́n ṣe péjì tí a wà òun náà ni àsọ́fọ́ atúrú al-Ashira péjì ẹlẹ́ẹ̀kẹwàá òun náà ni a wà ọ̀rọ̀ tí a sọ̀rọ̀ ní lórí òun náà ni kátà pé ní àtàwọ̀ sí ìlú alẹ́ ẹ̀lú alẹ́ tẹ̀kọ̀ọ̀bí òun náà ni abala ibi tí a wà ní ìbárawa sọ̀rọ̀ tí a ṣe gbẹ̀yìn a ṣàlàyé fún wa nípa wípé kẹlmọ́tò àtàwíì àwọn tó ń jẹ́ àwọn àfáà wa àwọn náà ni wọ́n mú jáde fún wa gbólóhùn tí ó máa jẹ́ àtàwíì wọ́n ṣe ìṣàfihàn sí ọ̀dọ̀ ọlọ́run ọba ìyẹn náà ni pé tawhidullah bí máa yẹ ní kòbíà òun náà ni pé ọlọ́run ọba ká ṣe lẹ́yọ kan ṣoṣo pẹ̀lú nǹkan tó jẹ́ pé ọlọ́run ọba nìkan ló ní òun náà lágbàlérò pẹ̀lú àtàwọn fíìmù àwa sàlàyé fún wa ipé lọ́dọ̀ àwọn àfáà wa tawhid wọ́n máa ń pín lóríṣiríṣi ọ̀nà ṣùgbọ́n ọ̀nà tí ó sí pé tí ó sì rí pé báyá kò lè sí nǹkan tí ò ní kó sínú ẹ̀ abala méjì náà ni tọ̀wídọ̀ alákọ̀ọ́kọ́ ni alẹ́ ní sọ̀tọ̀ ìlú ẹlẹ́ẹ̀kejì máa jẹ́ alẹ́àmàlì alẹ́ẹ̀mí ẹlẹ́ẹ̀kejì máa jẹ́ alẹ́àmàlì gbogbo orúkọ ló ń jẹ́ àdìsàláyẹ̀ fún wa so abalabika wá wà yìí o náà ni àtọ̀ ní alẹ́ẹ̀mí mo ìsàlàyé fún wa wípé kùránì láti bẹ̀rẹ̀ tó fi dópin títí dé náà òsì tó fẹ́ kàn bẹ́ẹ̀ tó o bá ti ka tàwíìdù àlè ilmi tó jẹ́ pé ìtókó sínú ẹ̀ náà ni tàwíìdù rùbùbíyà àti tàwíìdù lè àsìmá wà sífà ó máa rí tàwíìdù àtàwíìdù lè àmàlì tó ń jẹ́ ṣàwùdílẹ̀ olùríyà ó dàrí ìgbà tí wọ́n sọ fún wa nínú nẹ́kùn ní pé láti bẹ̀rẹ̀ tóbi lókè tí lárúbáwá ń sọ lárúbáwá látàárọ̀ dálẹ́ àbúgbágbé kùránì láti bẹ̀rẹ̀ tó fi lópin ìtọ́mà bá ń bẹ́ òun náà ni pé tí ò bá ti jẹ́ àlèsùn yóò jẹ́ àlèfẹ́ ìlú tàbí kó jẹ́ alharfu ẹ̀lúwà òbí àbóhùn ẹgbẹ́ jẹ́ wà náà ni àtà ti ma ẹ̀kọ́ ìhà pé kò mẹ́lẹ̀ta lọ bẹ́ẹ̀ làwọn àfáàwà tó wọ́n kọ́ wa ní àfíìdà mú àpèjúwe náà wà fún wa ní ọ̀sẹ̀ tó lọ ìdánúbẹ́ sàlàyé lónìí náà á tún máa mú àpèjúwe náà wà fún wa abalabi o náà ni abala ẹlẹ́ẹ̀kẹrin abala ẹlẹ́ẹ̀kẹrin nínú àtàwíd alẹ́ẹ̀lì alẹ́tẹ̀kọ̀ọ̀dí o náà ni bí wọ́n sọ fún ayé jẹ́ alẹ́-ìmán bílmàláìka alẹ́-ìmán bílmàláìka بالملائكة الكرام إجمالا وأما تفصيلا فيما صح به الدليل من أسمائهم وصفاتهم وأعمالهم بأسبين علم al بحسب علم ilmi al-mukallaf so ọ̀rọ̀ yìí òun náà níbi tí a wà kí ni wọ́n fẹ́ sọ fún wa nínú ọ̀rọ̀ yìí òun náà ni al-iman bil malaika ìnígbàgbọ́ sí àwọn malaika òun ni wọ́n fẹ́ ṣàlàyé fún wa wọ́n wá sàlàyé fún wa wípé ó wà nínú àtàwhíd al-ilmi adẹ̀sọ fún wa wípé ní tó bá jẹ́ pé ọlọ́run ọba ló ní ká ṣàfitì ẹ̀ sí ọlọ́run ọba òní jẹ́ tàwhíd níbi àtàwhíd al-ilmi wá ní àwọn nǹkan mẹ́ta kan kọ́kọ́ wà náà tó jẹ́ wípé àwọn àfáà wọ́n máa ń ṣàlàyé ẹ̀ fún wa nígbà tí wọ́n bá ń ṣàlàyé tàùsídò rùbùbíyà nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni ìsìbáàtò lè kọ́ ní kí ìlà gbogbo dídá pátá yẹ́yá ọ̀dọ̀ ọlọ́run láṣàfihàn sí òun láfìdí ẹ̀ mọ́lẹ̀ fún mi lẹ́yìn wá gbà náà ìsìbáàtò so alimiliki lè láàáì ọlọ́run ló dá gbogbo nǹkan àátún wá fi díẹ̀ múlẹ̀ pé ọlọ́run ló ní gbogbo nǹkan ọlọ́run ló ní gbogbo nǹkan ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà ìbátú tẹ̀bìdíyẹ lè láàáì ọlọ́run ní kọ̀ntúrò gbogbo nǹkan ọlọ́run ọba oní gbogbo nǹkan lára àtàwòfíìdò àrẹ́fẹ́ so abala dídá òun náà ni wípé àwọn nǹkan tọ́lọ́wọ́ ọba dá nínú wa òun náà ni màláíkà wà màláíkà wọ́n wà nínú nǹkan lọ́jẹ́ pé kí ni ọlọ́run ọba dá àwọn màláíkà ìsìn ní wọ́n yàtọ̀ sáwọn àdìjànú àtàwọn èèyàn wọ́n yàtọ̀ sí àwọn èèyàn àtàdìjànú tó rí pé àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ìlú nǹkan tó tóbi tó jẹ́ pé ọlọ́run ọba dá èèyàn àdìjànú àti màláíkà èèyàn àtàdìjànú àwa àdáwà lọ́tọ̀ àwọn màláíkà àwọn tí wọ́n sámà òun náà ni wọ́n pì sí látara bẹ́ẹ̀ wọ́n jẹ́ ẹ̀dá kan tó jẹ́ wípé bí wọ́n ti tìsí sánmà yìí a ní láti máa ń pa wọn so wọ́n sì jẹ́ ẹ̀dá tí ò rọrùn fún wa láti rí àyàfi àwọn tọ́lọ̀wọ̀n bá ní kí wọ́n lè rí wọn táàmà sàmì so látara bẹ́ẹ̀ nínú ẹ̀dà tọ́lọ́wọ́n bá dá òun náà ni àwọn màláíkà ni wọ́n wà wọ́n sì jẹ́ ẹ̀dà kan tó jẹ́ wípé ó ní connection pẹ̀lú àwọn tá a jẹ́ ọmọ ènìyàn gbogbo tí ń ṣẹlẹ̀ sí wa pátá yányá àwọn màláíkà yìí ní connection pẹ̀lú wa so látara bẹ́ẹ̀ ìta afẹ́ kọ́ níbi afẹ́ mọ̀ nípa àwọn màláíkà kálíbà àti lè máa títóbi ọlọ́run táwọn afá sọ nìyẹn àáfi tún lè mà wípé nínú ẹ̀dá ọlọ́run ọba ọlọ́run ọba dá àwọn nǹkan tó jẹ́ pé ó tóbi táa bá ti mọ̀ títóbi àwọn màláíkà àátún mọ̀ hazamatullah títóbi ọlọ́run ọba náà àátún mọ̀ dáadáa sí i ní ló fi jẹ́ pé tá a bá ti sọ̀rọ̀ màláìkà ní Qur'an tá à ń ṣàlàyé wọn ní Qur'an abala bí tó fọ́ọ̀lù sí onáàdìkí ni ọ abala àtàwíd alẹ́kẹ́lì òní àtàwíd alẹ́kẹ́lì so tọ́lá bàbá ti ń ṣàlàyé fún wa màláìkà báyìí màláìkà báyìí iṣẹ́ báyìí ló ṣe iṣẹ́ báyìí so abala yẹn yóò máa jẹ́ abala àtàwí alẹ́fẹ́lú náà àwọn fẹ́ mọ̀ nípa àwọn màláíkà alákọ̀ọ́kọ́ ìnìkọ́dá ọkọ́ fẹ́ mọ̀ o náà lè lábúgbú gbólóhùn alìmálákù kí jámọ́ ẹ̀wà di màláíkù tàbí màláìkàtù so jámọ̀ ẹ̀lẹ́ jẹ́ màláìkù tàbí kó jẹ́ màláìkàtù yóò àmọ́ ìyàwó lẹ́nu ní pé àpọ́lò tí wá jẹ́ màláìkù ọ̀yẹ́ kó rí bà náà so lámùsùn ẹ̀ kọ́kọ́ ní nǹkan àkọ́kọ́ tí àwọn àfá àkọ́kọ́ sọ̀rọ̀ fún wa ẹ̀rí yìí nípa láwùzù yìí ní pé hamzat lamkaf onìpìlẹ̀ rẹ̀ alanka onìpìlẹ̀ rẹ̀ tí mùdọ́rí ẹ̀rẹ́ jẹ́ yá líkù ọ̀nà àfà ọjọ́ kama wọ́n ni hamza ló wà níwájú láàmù tẹ̀lé káàfù wá tẹ̀lé ìtumọ̀ rẹ̀ òun sì ni wípé arúsàlà òrànṣẹ́ ìyẹn pé iṣẹ́ ni àwọn tẹ́jà màláíkà ká máa rán wọn iṣẹ́ sọ ọlọ́run kan sọ pé wọ́n jẹ́ rúsùlàm ẹni tá ń rán iṣẹ́ nínú orúkọ wọn yẹn àwọn àfáàrí tẹ̀lédè lárúbáwá wípé ó bẹ́ẹ̀ sọ̀tí ẹ̀bá wẹ̀ ó pé màláíkà tẹ́mà tẹ̀tù bẹ́ẹ̀ wẹ̀ lè sọ pé láàkà ló ti wá kò sí sí ní tó ń jẹ́ láàkà ṣùgbọ́n alẹ́ àkà wà alẹ́ àkà yún ikù alẹ́ àkà wà òun náà máa túmọ̀ sí arúṣàlá so alaka alẹ́ àkà so o máa túmọ̀ sí kí ni ọ arúṣàlá so látara bẹ́ẹ̀ àwọn afá àwọn wá sàlàyé fún wa wípé bá ti wá ń wo yìí òun náà ni wípé ìpìlẹ̀ rẹ̀ tó kọ́kọ́ wá má lákù ló wá má lákù òun náà ni màláíkà kọ́kọ́ wá má lákù mímú wá wájú ẹ̀ ọwá ní amza má lákù òun ló wá so málákù yìí a lè rí bẹ́ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn òṣùwọ̀n bí ìṣùwọ̀n bá alága a máa wá nígbà míì ní mọ́fọ́ àmì so ìṣùwọ̀n bá alága àlewà bẹ́ẹ̀ pé so tàbálẹ̀bẹ̀ túmọ̀ rẹ̀ lọ́dọ̀ alákàníkéyàn ráyàn tẹ́ ìgbà náà àwọn ìṣùwọ̀n yẹ̀dá ó yẹ pé ọ̀nà ìtumọ̀ fún bìí la máa túmọ̀ àwọn sí ẹni tá a máa ránṣẹ́ lọ́pọ̀lọpọ̀ sọ ẹni tí a máa ránṣẹ́ ní kí ni ó lọ́pọ̀lọpọ̀ a máa túmọ̀ bẹ́ẹ̀ a kà wọn kàn bí ìsúnlẹ̀ ìsúnlẹ̀ eh, fa'il a lè kà wọn bí ìsúnlẹ̀ maf'ul ẹni tá a máa ránṣẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀ so ìgbà tó wá ọ̀nà tí wọ́n gbà gbé wá wọ́n wá padà sọ ike òkè wọ́n wá chéǹjì ẹ̀ síra wọn tàbí ní lápù so ó wá padà tó wá di pé wọ́n wá chéǹjì amza wọ́n fi wá sẹ́yìn so wọ́n gbé wọ́n wá sí iwájú.

hamza ẹ̀ tó wá padà wá ló wá di kíni ọ màláíkù tàbí màláíkàtù so màláíkù wọ́n máa jẹ́ ismu tí kò lè gba tẹ̀lúwìn alẹ́bí láyà sọ̀rọ̀ ṣùgbọ́n màláíkàtù òun gba tẹ̀lúwìn ó dàgbà tá à ń sọ̀rọ̀ ustaaru sọ̀rọ̀ nígbà tó ìbò wọn ni àtàtì ìbàtò so tí ó máa lọ àmàlà ìkàtù títà àbájọ alẹ́yìn ìbá ó máa di nǹkan rẹ̀ pé ó máa gba ẹ̀mí mìíràn lẹ́yìn náà mo rò pé kẹ́gbọ̀n yìí ó yé èmi àti ìbáhùn so nǹkan tí wọ́n ń pè ní màláìka òun náà nìyẹn ìjọ jẹ́ pé gbólóhùn yìí ibi tó ti wá gbọ́dọ̀ yìí ibi tó ti wá òun náà ní gẹ́gẹ́ bí àwọn àfáà gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé ẹ̀ fún wa lẹ́yìn wọ́n gbà náà ibi tó kù tí a fẹ́ lọ òun náà ní pé àwọn màláíkà yìí a fẹ́ sọ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọn a fẹ́ sọ fún wa èyí tó jẹ́ pé ẹ̀rí sí díẹ̀ múlẹ̀ wípé àwọn màláíkà báwo ni ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọn a ní láti ní ṣàlàyé fún wa sọ àdísí wá èyí tẹ́ pé ó wà nínú Muslim àdísí sọ fún àrí pé ìyàwó Aisha ló gbà wá ọ̀rìnkọ́lá ìṣọ́lọ́wọ́ bá tó bá ń gbé kúrìkọ́ ti màlá ìgbà tó lè lò àwọn màlá ìkà gbogbo wọn látòkè tó bí délẹ̀ ọlọ́run ọba dá wọn láti inú ìmọ́lẹ̀ ó dá wọn láti inú ìmọ́lẹ̀ ìbẹ̀rẹ̀ àwọn àlìjẹ̀nú ó wà láti ìsìn náà láti inú náà àwọn adájọ́ mẹ́rin ìbẹ̀rẹ̀ wá láti fi ìyẹ̀pẹ̀ so àwọn tí wọ́n jẹ́ àwọn màláíkà ọlọ́run ọba dá wọn láti náà mọ́lẹ̀ so ìmọ́lẹ̀ àwọn ẹ̀fí sọ́nà méjì lórí ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ àwọn kan gbà wípé bọ́dì tààrí ọ̀kan nínú ẹ̀ ìpẹ̀lú àníṣe báyìí ọlọ́run ọba ó fi ma bàbá ńlá wa ádámà nǹkan tá a lè dìbò ilé àtọ̀ ó fi dá wa ṣùgbọ́n ìmọ́lẹ̀ ẹ̀yẹn sọ pé a ah, tí a lè dì mọ́lẹ̀ mú ni bẹ́ẹ̀ náà nìkan lọ́wọ́ bá fi dá àwọn àdìjànú nǹkan tó ń jọjá láti ní náláì tí a lè dì mú ni ṣùgbọ́n lọ́wọ́ ọba ọba tó ní kàfà lórí gbogbo nǹkan òun ọlọ́run ààrẹ ìbẹ̀rẹ̀ máa takọ́rọ́ pé àgbọ́rẹ̀ ah, dáwọn láti inú mọ́lẹ̀ tó igbé iṣẹ́ dáǹkè nílẹ̀ ayé ìgbẹ̀gbẹ̀ tó bá jọ́ pé dáǹkè á máa ibi ní àbá kú tán wọ́n ní ṣe èèyàn yọ́ wà báyàn ló sàárè iṣẹ́ gẹ́gẹ́ tẹ́yàn ṣe bá jọ́ pé dáǹkè á máa ó tún wọ́n iṣẹ́ èèyàn iṣẹ́ dáǹkè ìrún dáǹkì àwẹ̀ táǹgbà ikú tó gbogbo àwọn ilé ìgbádà àdẹ́gbò jú ní ọ̀rọ̀ bá dẹ̀ àjáde ètò rẹ̀ so látara bẹ́ẹ̀ kò sí àtakò kankan téèyàn fẹ́ mú wá tí a wá sọ wípé báwo lẹ́nu fẹ́ dá àgbà láti inú mọ́lẹ̀ ẹ̀rí ní nínú ìwé ni mùsùlùmí tí ó sábà kàkà tó takò ẹ̀rí náà sì fìdí ẹ̀ mọ́lẹ̀ fún wa wípé àwọn màláíkà ibi tí wọ́n ti dá wọn òun náà ni ìmọ́lẹ̀ so ilé nìkan ilé ìkejì èyí tí wọ́n fẹ́ kí ìrìn àti kọ́mọ̀ nípa àwọn màláíkà ìpele tó tẹ̀lé olóògbé àwọn màláíkà yìí ọlọ́run ọba dá wọn tọ́lọ́wọ́ bá bá ti dá wọn báyìí àwọn ò dà bí àwa báyìí àwọn ò dà bí àwa àwa ní ìsìn a bẹ̀rẹ̀ ayé wa lẹ́n tí ó lẹ àwa máa dàgbàlagbà sí àdàlá àjẹm tí ó ti kí ni ó tí ó lágbára tàbá dàgbàlagbà yẹn lọ sí àátọ́wà padà túnmọ́ padà sẹ́yìn <laughs> àtúní jẹ́ kí ni o alágbára lọ àwọn àtìtún ní ọlọ́run ti kádàrà pé iye báyìí láàlù láyé iye táàlù yẹn gbogbo ẹ̀ tẹ́mà lẹ́yìn kan tí ń lò bọ́ láti ìlú jọ́rì wọ́n gbà pé babaláwa Adam ló lò 1000 years gbogbo ọdún tó bá kù lẹ́yìn ìgbà náà tẹ́wọ́n fi mú ìwáyà kan wá pé ẹnìkan ló tí wá tàwọn ẹyẹ ti lọ yóò máa wá sálẹ̀ ní yóò máa wá sí sálẹ̀ yóò máa wá sí sálẹ̀ ní tó ọmọ ìrìn ní ẹ ẹ̀nà bàbá àwọn àjẹnú wọ̀lá àlà wípé wọ́n ń lo ọjọ́ tó lè kí ni ó tó gùn ṣùgbọ́n máa dá áríkà náà àwọn náà wọ́n kú rẹ̀ ṣùgbọ́n àwọn tó jẹ́ àwọn màláíkà tọ́lọ́wọ́n bá bá ti ń dá wọn báyìí àwọn olóògbogbo àwọn tẹ́lí táwọn sọ̀rọ̀ so wọn kí ló sí ìgbà ọ̀zọ̀ yẹn tọ́mọ ọmọ ti gbá wọn sọ́ọ̀ṣọ̀ tí wọ́n wà ọlọ́ọ̀bá fi wà ní gìláàdún ṣìdáàdún gìláàdún ṣìdáàdún lọ́wọ́ bá ti dáwọn báyìí ni wọ́n ti ni wọ́n ti ni wọ́n ti hújì ni wọ́n ti tóbi sàmàláìkà ẹni tó hújì ni wọ́n ẹni tó tóbi ni wọ́n ṣùgbọ́n kọ̀sádìsì lábẹ́ ti dìdí ẹ̀ múlẹ̀ nípa àwọn àdìsọ wa wọn ò fìdí múlẹ̀ tó nípa wípé káwọn ẹgbẹ́ ah, àláìkà kan yóò ní láti lè jìká rẹ̀ yóò ní ìyọdún báyìí báyìí báyìí báyìí so ẹni tí èèyàn tó tóbi ní wọ́n àbọ̀ àṣàlàyé fún wa nígbà tá a bá ń sọ̀rọ̀ jìbìrì nípa wípé nígbà tó wà lójú sẹ́mà ànábì ò rí sẹ́mà kankan mọ́ sòrìyẹ́ lọ́dẹ̀ tó bẹ́ lára jìbìrì ìlú náà wọ́n sọ yẹ fún wa tàbá orí jìbìrì ti tóbi tó ah, àwọn àbẹ̀ àwọn àmàláìkà ọmọdé kí ni o wọ́n máa ń tóbi gan wọ́n máa ń tóbi gan bọ́nà bá ti wá dá báyìí bẹ́ẹ̀ ni wọ́n ti rí sọ́wọ́ bá ti dá wọn báyìí báwọn ti pẹ̀kẹ́lẹ́ pé wọ́n ń dàgbà lágbà sí tó bí àwọn màláíkà lè ọ́nàrún àwọn màláíkà láyà kùlú náà wà láyà ṣọ̀bù wèé jẹun wèé mú gbogbo táwọn ń kò sí kankan táwọn lè kí ni ọ táwọn lè ṣàkíyèsí wọn mọ̀ pé ó máa yíwa bá pé àwọn màláíkà ẹ̀dá àti wọn dídálẹ̀ kan náà ni ọyá ìmọ́lẹ̀ ọlọ́pàá màláíkà ó jáde lẹ̀ tí màláíkà bá ti jáde nínú ìmọ́lẹ̀ yẹn bó ti rí bẹ́ẹ̀ ni ó ti máa rí lọ ìwájú jẹ́ àà ìṣẹ́ òsì bẹ́ẹ̀ <laughs> òsì sí màláìkà irú bọ́lá bá ti dá ní sọ́tọ̀ yẹn bẹ́ẹ̀ ni ó ti máa wà lọ yóò wà máa wà bẹ́ẹ̀ lọ ọlọ́run padà pa àwọn màláìkà ṣùgbọ́n nígbàtọ́lọ́wọ́ ọba tó bá jẹ́ pé ilé ayé yìí tó bá parẹ́ àmàláìkà ní òkú gbogbo wọn látọ̀tẹ̀lẹ̀ so ṣùgbọ́n ikú tí wọ́n ẹ́ pé irú pé à màláìkà kan ti kú ní ìsìn o táwọn akẹ́kẹ́ màláìkà kan kú kò sí mẹ́rin ikú tí wọ́n ọlọ́run bá fi sí kí o ìparí láìfà àwọn obìnrin so bí àwọn màláìkà ni wọ́n ti jẹ́ yẹn lára nǹkan tí àwọn màláìkà wà ní káà gbọ́dọ̀ pé oyin màláìkà òun náà ni pé a gbọ́dọ̀ pé wọ́n láàyè ṣẹ̀húnná ìdòkúrọ̀ wàlà ògúnfà. àìsèrò ni àwọn màláíkà pẹ̀lú pé ọkùnrin ni wọ́n àrọ̀lọ́rẹ̀ ọlọ́pàá sọ ọmọ ṣátò zókùnfà ọlọ́ni wàjálù wàjálù màláíkà tàbílẹ̀dínà ó ìbáàdù rahman ìná àwọn èèyàn kan wọ́n lè máa dọ́ àwọn màláíkà wọ́n àyà bí obìnrin wọ́n fi yẹ̀ sí lẹ́yìn àwọn akọlọ́rọ̀ bẹ́ẹ̀ ọ̀yà màláíkà wọ́n fẹ́ sí obìnrin wọ́n fi yẹ̀ sí lẹ́yìn tòlórí ìròrí táwọn kan ti ní síwájú ni àwọn ni àwọn kan wọ́n sọ màláíkà tí wọ́n jẹ́rú sí ọlọ́run ọba wọ́n àwọn yóò sí mẹ́ báwọn ọlọ́wọ́ bá ti ń dámà láyíká ọlọ́rin sàtókù tàbí ṣàhàdá gbogbo tí wọ́n ṣe yẹ ọlọ́lá kọ́lẹ̀ obìnrin ni wọ́n mọ̀lẹ́ká mọ̀lẹ́ká pẹ́lú ẹgbẹ́ àwọn ní sọ bẹ́ẹ̀ wọ́n kọ́lẹ̀ ni wọ́n yìí àlú ọlọ́run ó bèèrè ọ̀rọ̀ àjọ mi dàgbà ìpèsè wọ wà ń bẹ̀ tí yóò bá ti máa pa ìwẹ́gẹ́ èèyàn máa sọ èèyàn máa ń dákẹ́ ni so látara bẹ́ẹ̀ àwọn màláíkà a gbọ́dọ̀ máa ṣèròyìn wọn wípé ọkùnrin ni wọ́n a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ṣèròyìn wọn wípé obìnrin ni wọ́n a gbọ́dọ̀ ṣèròyìn pẹ̀lú Kùránì ọlọ́ọ̀bọ̀n wọn ni ẹ̀rọ abẹ́rẹ̀ wọn sọ láti sọ́fà yóò ṣe bí ìgbàlẹ́gbẹ́ bí obìnrin nínú sọ́fà kẹ náà àwọn alága tó wà iná lára ń sọ fúnà jẹ́bù bẹ́kà ìsáàlì sọ̀rọ̀ tó dé bí lọ wà iná lára hàmì ní musa fúnà tó látara bẹ́ẹ̀ ọ̀nà ní ike lára nǹkan tá a gbọ́dọ̀ ní tá a gbọ́dọ̀ mọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn màláíkà òun náà ni wípé àwọn màláíkà o àìkọkùnrin ròyìn wọn àìsí fi obìnrin àìfi ròyìn àwọn màláíkà lẹ́yìn wá gbà náà àwọn màláíkà wá ní ọba wọn wọ́n ní ọba wọn òun náà ni wípé àwọn màláìkà ò lè mọ́ níyẹ̀ ọlọ́ba fi jẹ́ ẹ̀bùn yẹn wípé màláìkà o àwọn màláìkà wọ́n ò lè mọ́ ṣe kí o òun lè mọ́ níyẹ̀ ọlọ́ba fi jẹ́ ẹ̀bùn yẹn yẹ́bùn ní ọlọ́ni alhamdulillah fàátìrì sàmáwá ti wà جاعل الملائكة رسلا رسلا أولي أجنحة ọlọ́run ọba ní ọpẹ́ fún ọlọ́run ọba tó dá sánmà tó dálẹ̀ mi ọba tó jẹ́ pé òun ló jẹ́ káwọn màláíkà kí wọ́n máa jẹ́ ìránṣẹ́ àṣẹ́lá màláíkà jẹ́ ara kẹfí àwọn màláíkà ọkọ̀ tóbi ni ẹ ìránṣẹ́ ni wọ́n látàrí jáde ló kọ wọn pé ọlọ́run bá máa rán wọn ń fẹ́ ulè àjìní ha àwọn màláìkà máa ń níyẹ́ wọ́n ní ìyẹ́ èyí tó kéré jù tí màláìkà rẹ̀ pé tí màláìkà ọba níyẹ́ èyí tó kéré jù ní pé mọ́sùnà kìí ṣẹyọ kan ní wọn yóò níyẹ́ méjì àwọn tó wá níyẹ́ ọ̀ṣùlá àwọn tó ní kíni ọ mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta ọpọlọ wàrùbá àwọn tó ní kíni ọ mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin ọpọlọ tó ìyẹn ló jẹ́ pé áyà yìí olómọ ń jẹ́ ìdọ́rọ̀ padà fún àwọn tí wọ́n máa ń kọjá àlà tí ó gbàgbé ọlọ́wọ́ bá ní mọ́síná olùfẹ́ àwọn méjì wàṣọ́lá àzà olùfẹ́ mẹ́ta

wọ̀nyẹ̀ sí ìbìlẹ̀ kọ́líkí àwọn tó wá ní ìyẹ̀ tó jù bá yàn lọ ọmọ pọ̀ ìyẹ̀ tó wá pọ̀ jù fún àláyíká olùyẹ̀ ti jìbìlì ọ̀rẹ́ kí ni ó ti tòmí àti jàná ìhù 600 ìyẹ̀ olùyẹ̀ fún jìbìlì oríbe màláyíká tó ní ìyẹ̀ tó kéré jù méjì màláyíká màlákù jìbìrí olùgbà gbogbo àmàláríkà mẹ́kọ́ ilé ìyẹ̀ tó tó ìyẹ́ tí ẹ̀ onáwà ní kí ni ó fi àwọn kàtàkọ́lọ̀ ti gbàgbọ́ sí káàkì mọ́ ọmọ títọ́ bí ọlọ́run ìyẹ́ 600 ọ̀rọ̀ mọ́lákùnrin ṣùgbọ́n látara bẹ́ẹ̀ áyà yìí ó ṣe ìbáṣù fún wa nípa wípé kí a mọ̀ wípé àwọn tí wọ́n jẹ́ àwọn màláíkà wọ́n jẹ́ ẹni tí ò gbọdọ̀ mọ́ níyẹ̀ torí wípé ara nǹkan tá a dá mọ́ àwọn màláíkà òun náà ni pé kí ni wọn ò gbọdọ̀ mọ́ nìyí ìyẹ́ lẹ́yìn wá gbà náà àwọn màláíkà yìí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó dá wọn káwà sọ wípé a fẹ́ mọye òǹkà wọn ẹnìkankan ò lè mọye òǹkà àwọn tí wọ́n dá wọn màláíkà ẹnìkan ò sàlàyé ìròyìn wọn dáadáa tán ọlọ́run ọba tó dá wọn nìkan ló máa yé wọn ìyẹ́ ló fi jẹ́ iṣẹ́ àyíká wà náà sánmà sánmà ẹlẹ́ẹ̀kejì tàbí ní albert almamu ìbára ní gùn sánmà lọ ó bèèrè lọ́wọ́ jìbìrí nípa albert almamu ó sọ fún wọn pé àwọn màláìkà tí ó máa wọnú bẹ́tùl mamu lọ́jọ́ kan tọ́jọ́jọ́ lẹ́ ayé so seventy thousand àwọn màláìka òní ọ̀wọ́nú bẹ́tùl mahmud tí wọ́n jọ sí nínú bẹ́tùl mahmud wọ́n ò sì tún ní ìpadà wọnú ilé yẹn mọ́ tí àlìkì àmọ́ ọlọ́run bó fi dé ọlọ́run bá fi dé àwọn màláìka wọ́n ò sì ń ṣe kí ni wọ́n ní padà ọlọ́run kí àwọn abẹ́ máa sọ yẹ adáàbì yẹ bá sí àlè sọ́bà bàtà sọ nípa náà jẹ́ annam ọlọ́mọsọ alẹ́ tí ó wọ̀ náà ìdá àjà annam ìjánu tó ní òun náà ni 70,000 ìdánu oníbẹ̀ fún ajá so àfihàn wọ́n máa gbé jáde náà wà so jáàmù ó wà wọ́n gbé wá àmàlákà ni o gbé wá 70,000 ìjánu ní bẹ́lẹ̀ àdísòbí ti múlẹ̀ ní o wọ́n lọ bá pé ó wà ní muslim ìpẹ màláíkà tí ó fa ìjánu kọ̀ọ̀kan dání ó tún wá jẹ́ 70,000 ìjánu kọ̀ọ̀kan màláíkà tí ó fàdá ní ó jẹ́ kí ni ó 70,000 àkàbíkàlà ìfún wa nípa wípé kó lè jẹ́ nǹkan táwà ní ọmọ títóbi nọ́mbà tí bẹ́ fún kí ni ó àwọn nọ́mbà tí bẹ́ fún ibi àwọn tẹ́ jẹ́ kí ni ó àwọn màláíkà kálẹ̀bà màá ń pé kékeré òun ni nọ́mbà ti bẹ́ fún kí ni àwọn màláíkà ẹ̀rí àdísì ẹ̀kọ́kọ́ àdísì àbìzáà sọ ó ń sàlàyé fún wa wípé òṣọ́lá ọba ní ìní ara máa látara òun wà á sina'ú so látẹ̀sìnàú sọ àdísì ló ti lébìnrin wà á sánàú wà láàbáàrin mo rí nǹkan tẹ́ ẹ̀lẹ́ rí mọ́lẹ̀ ń gbọ́ nǹkan tó jẹ́ pé ẹ̀lẹ́ gbọ́ atọ̀ ti sàmà tẹ́bà ní atọ̀ hamza àti tọ́ tó wá gba ṣẹ́dà atọ̀ tẹ́ ẹ̀ bá gbé ẹrù ràkúnmí àbí nǹkan ọ̀gùn tẹ́rù yẹn ti wá lágbára jùlọ tí wá àbẹ́gbẹ́rù rẹ̀ nìkan ọmọ kan ẹrù yẹn wá ti wá lágbára ti ń sọ̀rọ̀ nígbà ó ń gbé fún ẹrù tó gbé ìlọ́pẹ̀lú atọ̀ hamza àfitọ́ tó gba ṣẹ́dá atọ́ yẹ̀fíkì ó ń gbé fún kí ni ó ẹrù tó gbé sọ atọ́ fi sàmà à sàmà ó lè kí ni ó ó ń gbé fún ẹrù tó gbé sàmà tẹ́ wọ́n a ti sọ pé òun rí nǹkan tẹ́ẹ̀rí òun gbọ́ kí ni ó nǹkan tẹ́ẹ̀gbọ́ ìṣọ́rọ̀ wà àǹtẹ̀ ìtọ̀ ah ó yẹ kó gbìn tòótọ́ ẹgbùgbẹ̀ lórí ẹ̀ mahia mọ́ọ́dí arba'i asọ́ọ̀bì à kò sínú sẹ́mà ìkàlẹ́gbẹ́ ẹ̀mú ìka mẹ́rin báyìí tẹ́lẹ̀ ìka mẹ́rin báyìí nínú sẹ́mà ìka mẹ́rin báyìí àyè kan tẹ́tẹ́ yóò tó àyè ìka mẹ́rin báyìí ìlà wàmàlàkún wáàdì hún jàpọ̀ pàtàkì mọ̀láíkà kọ̀ọ̀kan ní bẹ̀ẹ̀bẹ̀ tó forí rẹ̀ lé kí ni ó ibi ààyè yẹn ẹ̀ lórí ààyè kankan tó máa tó kà mẹ́rin rẹ̀ ṣáájú dáńlẹ̀ lọ́wọ́ tẹ́lẹ̀ fún ìpàlọ́pọ̀lọ́ sọ̀rọ̀ láti mọ̀ <laughs> àyè ìlàhù sọ kò tẹ́ tó lè máa wípé ilé àwọn màláíkà ní ọlọ́run kalọ́mọ̀ ni wọ́n pọ̀ ní pípọ̀ tó ju àwọn lọ àwọn màláíkà wá nìyí a gbọ́dọ̀ máa gbé wọn sẹ́gbẹ́ àwa èèyàn a sì gbọ́dọ̀ máa gbé wọn sẹ́gbẹ́ àlìjẹ̀nà kò yé sínú mọ́síálà tá a máa ń fà kò ní ká sọ wípé ṣé màláíkà ló ju èèyàn lọ ni àbí èèyàn ló ju màláíkà lọ àwọn àbáàdó sáájú lọ ti fàárọ̀ sọ náà lọ pé èèyàn ju màláíkà lọ wọ́n mẹ́rin wa màláíkà ju èèyàn lọ rárá àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba náà ju àwọn màláíkà lọ àwọn èèyàn yókù àwọn màláíkà ju wọn lọ so àti mẹ́ta pé àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba wọ́n ju àwọn màláíkà àwọn jìbìrì náà jíjú àwọn èèyàn kan lọ àyàn kan tó wá jẹ́ àwọn mẹ̀láìkà tó kú lọ́tún gbogbo eléyìí àwọn afáà ni kò sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó gbé component ọlọ́wọ́ bá ti dáyìn ọ̀rẹ́ àti ìjọ́nà bí dáwọn mẹ̀láìkà àwọn mẹ̀láìkà láyọ̀ tùrù táà bá forí kẹlẹ̀ fún 10 years kò lè rẹ̀ mọ́ sẹ́gbẹ̀rẹ̀ wíyá àwọn mẹ̀láìkà kan bẹ́ ń sẹ́mọ̀ orí ní àfikàlẹ̀ wọn sí kò ní forí kẹlẹ̀ láyé ọ̀sán tó wà tẹ́lẹ̀ lọ́sàn wọn sí. àwọn kan rúkú rúkú ni wọ́n wà lọ́wọ́dọ́ máa lọ́wọ́ sí ọ̀sán kó rúkú bẹ́ẹ̀ làwọn àwọn alẹ́ rúkú bẹ́ẹ̀ làwọn alẹ́ forí kalẹ̀ sàgbára wọ̀ká àtọ́gbéwọ̀n ìjẹun èmú so wọn ò níyàwó wọn ní kíníyàn kan wọ́n sọkùnrin wọn sómi so dáwọn àti àgbẹ̀ wọn sẹ́gbẹ̀ ọmọ èèyàn tó tẹ́ tẹ́lẹ̀ kò tẹ́ẹ̀tẹ́ ọmọ èèyàn lọ́mọ fi wé ọmọ èèyàn so màláìkà ọmọ wà láàrin kí ní ọ àjọjọra wa rárá tó ní ká má kọ̀m̀pìẹ̀ ọlọ́run bá ti dá àwọn ènìyàn ọlọ́run bá dẹ̀ dá wọn ṣáájú wa gbogbo ẹ̀rí wa wọ́n ti kọ́ làrọ́ bú kalẹ̀ màláìkà sọ ọlọ́run bá jọba màláìkà wípé ìníjà ìlú fìlẹ̀ àdìkọ̀ ní ìfà bàbá làwọn ádámà lọ́wọ́ dẹ̀ fẹ́ dáńgbà tó rígbé wọ́n ti wà bí fọ́ wa wọ́n mọ̀ bẹ̀rẹ̀ wa wọ́n mọ̀ bá jí bẹ̀rẹ̀ so lára nǹkan tá gbọ́dọ̀ nígbàgbọ́ sí tí Kùránì tó ṣàlàyé fún wa òun náà nìyí so àwọn màláíkà àmà wọn nìyẹn tó bá ní pé al-iman bil màláíkà fil kiram ìjìmá alánì ìjìmá alágbọ́dá ní sọ́kọ̀ yẹn àwọn màláíkà lámà papọ̀ ọ̀làmà ẹ̀ àmọ́ wọn lámà papọ̀ gbogbo ọlọ́jọ́ pa wọ́n pọ̀ ọ̀làmí sára ìwọ̀n wa àwọn màláíkà um ìbàdùn mọ́kànlá ẹ̀rú sí ọlọ́wọ̀n ọba ni wọ́n tọ́lọ́wọ̀n ọba pọ́nlé ọlọ́ọ̀bá àwọn màláìkà tún ní yìí wọ́n a tún máa tijú wọ́n ti yíò òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ní bàbá sọ nípa Usman ó ní Allah àstẹ́yìn mímá yẹ̀stẹ́yìn mínú mímá yẹ̀stẹ́yìn mínú alìmàláì so tẹ́bílẹ̀ wà ní tijú Usman ni tẹ́gbẹ́ àwọn màláíkà gẹ́ẹ̀mọ́ ti jú ẹ̀ tí wọ́n látara bẹ́ẹ̀ ọ̀nà ní pé àwọn màláíkà ọlọ́wọ́ bá dá wọn láyà súnlọ lọ́ọ̀hà ma àmárọ̀ hún wọ́yẹ̀fọ́ alẹ́ àríwáyà kan wá kọ́ ní kan kò tó pé kùránì ti di díẹ̀ múlẹ̀ wípé wọn ò lè yàpọ̀ ọlọ́run kankan nítorí ọmọ bá pa wọn láṣẹ òun ni wọ́n máa ṣe nítorí ọmọ pa wọn láṣẹ òun ni wọ́n máa ṣe so agbọ́dọ̀ máa yẹ pẹ̀lú àwọn tó ń jẹ́ àwọn màláíkà kí ni ṣe àwọn màláíkà àsọ fún wa ìṣẹ́lọ́kọ́ gajúmọ́ ní àrìsáàlá ọlọ́bàá máa so ọlọ́pàá ní a fi àwọn màláíkà yìí ìrànṣẹ́ àwọn màláíkà kí ni iṣẹ́ wọn òun náà ni pé a ti sàlàyé fún àkùkàndà ní kààbọ̀ yẹn wọ́n máa ń ṣe ìbáadà fọ́lọ́hun ìbáadùn mọ́kànmù ẹrú sí ọlọ́run ni wọ́n wọ́n ṣe subhanallah wọ́n rúkú wọ́n forí kalẹ̀ wọ́n alìsìtìfàárú nílùú mùsùlùmí àwọn màláìkà máa ń ṣàdúrà fún wa wọ́n máa tọrọ àforíjì fún wa àwọn adájẹ́ mùsùlùmí lára dáadáa ni ẹ̀tọ́rọ̀ bá ń ṣe fún wa àwọn màláìkà sọ wọ́n jẹ́ ló jẹ́ wípé wọ́n tún ṣàǹfààní fáwa tá a jẹ́ mùsùlùmí ní àǹfààní tọ́ga wọ́n foríjì fún wa ọlọ́ba tó jí àwọn kan níṣẹ́ táwọn bá wà ká fún wa nítorí títí wa tọ́lọ̀ tó yàn wọ́n jẹ́ kó lè bà máa jẹ́ àǹfààní bá wa afọ́gọ́ wa àwọn tó dáàbòbò wa wà àwọn tí wọ́n wá dọ̀ wà láàárọ̀ lọ́sàn tó mọ̀ wá dọ̀ wà àwọn tí wọ́n wá bí dáadé ń ṣe ẹ̀ka ní kakùrá ní káàkiri wà ká máa kà wọ́n fún alẹ́ ọkọ̀ kan nìfún tó wọ́n àǹfààní náà tó jẹ́ àdá jẹ́ kí ni ọ àwọn tá a jẹ́ mú bìí tá a bá ń ṣẹ̀sìn wa dáadáa sáyẹn jẹ́ fún wa sọ àwọn màláíkà wọ́n jùra wọn lọ tí ó sì rí jù bí a ti ní pé àwa náà jùra wa lọ yìí bẹ́ẹ̀ làwọn màláíkà náà ṣe kí ní ó wọ́n jùra wọn lọ rọ̀ ìsìn màláíkà wọ́n jùra wọn oró gbogbo màláíkà òun náà ní kí ni ọ a máa ń sọ tí àwọn afágbà pé a máa sọ nǹkan tó àwọn òjá a máa sọ fáwọn òjíṣẹ́ a máa sọ fún wọn ta ní Jibril àní alayhisalam Mikail àní alayhisalam tó gbé kí ni òjíṣẹ́ làwọn náà tó náà bá so àwọn màláíkà àwọn tán jẹ́ àwọn màláíkà wọ́n jùra olọ̀gá àwọn màláíkà àrádá túnmọ̀ pé àwọn màláíkà wọ́n tún jura wọn lọ àdísì tó fi díẹ̀ náà múlẹ̀ nínú Bukhari pé àwọn màláíkà wọ́n jura wọn lọ ìfẹ́sẹ̀ Jibrilu wá béèrè lọ́wọ́ ànẹ́bísà sọ́nà so àdísì Muhammadu bin Rifa'a bin Rafi az-Zurqi so an àbí bàbá rẹ̀ wọ̀kánà àbúrú mi ní alì bàdìrì bàbá rẹ̀ wà náà wọn alì bàdìrì orí bílù wá bá nàbí oní máa ta ojú na alà bàdìrì sí àwọn tó bá jagun bàdìrì kí lẹ́nu ń pè wọn kọ́ọ̀lá mi ní afdọ́lì mùsùlùmí nínú àwọn tó lọ́lájú náà mùsùlùmí la máa ń bẹ́ẹ̀ ni àwọn tẹ́gbé àwọn màláìkà kan wá nígbàdán jagun bá dìrì tọ́lọ́ ní kan wá kún tọ́lọ́ ma ní owó kún yí lọ́wọ́ bí alìfẹ́fẹ́ màláìkà mọ́lùkùn ọlọ́run kún àwọn mùsùlùmí lọ́wọ́ pẹ̀lú pé kí àwọn màláìkà ó sọ kalẹ̀ wá láti sánmà láti wá kún wọn lọ́wọ́ lójú ogun náà àwọn tó wá sókun bá dìrì nísìn màláìkà yẹn àwọn tó níyì jù kí ni ọ àwọn màláìkà mùsùlùmí ẹgbẹ́ àwọn màláríkà wọ́n jẹ́ ẹni tí àwọn náà jùra àwọn lọ ṣùgbọ́n ìta bá rẹ̀rì pé eléjòrè lọ eléjòrè lọ òun náà ni a mọ̀ mọ́ wa ìta lè fi díẹ̀ múlẹ̀ lọ́gbẹ́ jùlọ nínú olọ̀gá gbogbo àwọn màláríkà àwọn màláríkà tó jagun bá dérò àwọn tún níwà áfùdọ́nù ju àwọn màláríkà tí wọ́n wà sí orùn bá dérò àìsí ti ní gbọ́

orúkọ tí àwọn màláíkà máa ń jẹ́ ó máa ń sábà parí pẹ̀lú ìlú yẹ̀lú màláíkà fẹ́ pé wọ́n ṣàlàyé fún wa àwọn táa morúkọ wọn a rí wípé ó parí pẹ̀lú ìlú ṣùgbọ́n gbogbo màláíkà tó wọ́n dárúkọ fún wa ló parí pẹ̀lú ìlú jìbìrì ìlú ó parí pẹ̀lú ìlú àti lè pè ní jàbàrà ìlú ṣùgbọ́n mẹ́ka ìlú ó gbárí pẹ̀lú ìlú mẹ́kàálà ó wà ní kíkàdán kakọ̀ránì mẹ́kàálà so ọ̀bẹ̀ àdísì bí i ẹmọ́lẹ̀ ìsọ̀rọ̀fíì ìsọ̀rọ̀fíì kọjọ pé ìsọ̀rọ̀ ìgbẹ́yàbàdìlá <laughs> wọnú ara wọn wọ́n sọ pé wọ́n sọ pé ìsọ̀rọ̀fíì ìlú kọjọ ìsọ̀rọ̀fíì àrẹgbẹ́ mọ̀láńkà bí

lọ́tún àti lósì orúkọ rẹ̀ máa jẹ́ ètò wà lọ́tún rọ̀kíbùn àti ètò wà lósì náà rọ̀kíbùn àti ẹgbẹ́ rọ̀kíbùn àbí àti ìlú àbí ọ̀rọ̀ àwọn kèsì so orúkọ yẹn kò sì parí pẹ̀lú so látara bẹ́ẹ̀ agbámọ̀láka mọ́ńkàrọ̀ àti mẹ́kìr mọ́ńkàr wà nàkìr wọ́n láwọn ẹ̀nà ń bèèrè ìgbàlọ́wọ́ àwọn èèyàn nínú kíni nínú sàárín òun náà ní kí ni ó ìlú ṣùgbọ́n àwọn ẹgbẹ̀rẹ̀ afọ́wọ́n tó tájú lọ rò pé ah kí ni kẹ́límọ́tù ìlú lọ́dọ̀ àwọn afọ́wọ́n tó tájú lọ sọ àwọn kan gbà wípé sọ kẹ́límọ́tù ìlú ọ̀nà méjì làwọn afáwà tó ṣáájú lọ tún sí gbogbo àwọn kan nípa ìgbé ó kọ màláìkà gbọ́dọ̀ mọ́ ní ìlú ìlú ìlú ṣùgbọ́n èyàn tí tá mú wá ní ìsìn ìbọn pé owó gan màláìkà ló ní gíní o ṣùgbọ́n ọ̀dáwọn apá sọ àsàn òun náà ni pé wọ́n sọ yí pé ìlú ni àwọn kan ní àà ní tí ó máa túmọ̀ sí òun náà ni àlọ́ọ̀hù ní èdè tíbírù àwọn ọkọ̀ ìgbèrú ní Ubaydul Lahi wọ́n ní kí ló kọ́ Mikail wọ́n ní Abdul Lahi sọ dọ̀tìmọ̀ wá ní ọ̀bá wà àwọn mẹ́rin sàlàyé mi tẹ̀sán ìgbé kí náà gbé ìdílé mi Ubaydul Lahi wọ́n wá pè Mikail olóbọ́nà yẹ pẹrẹ jù wọ́n mọ́ ń tẹ̀sí Ubaydul Lahi Abdul Lahi ṣùgbọ́n àfákan sọ ibi rárá ìgbéláwà alẹ́ fi wò báhùn ogun ìlàmà jẹ́ mọ̀tọ́gbàmọ́tọ́ fi lè pé ìlú gangan lè máa jẹ́ abúdù abúdù ìpé èdè bí wà lọ́jẹ́ ipé mọ̀dọ́fì ilé ìmọ̀ ń ṣáájú mọ̀dọ́fì ìlú yẹn kó máa jẹ́ abúdù abúdù nígbà yẹn kó máa jẹ́ pé ó kọ ọlọ́run ni jíbí ó kọ ọlọ́run ni míká kọ́ máa jẹ́ pé abudu tí ní ẹ̀fà igbó kọlọ́ ni ìwà rẹ̀ tí máa jẹ́ abdullahi abdulgafar abdulrazak abdulgirikan tó gbogbo náà bá ọ̀tọ̀ lélé ṣùgbọ́n àwọn pé ìlú ọkànṣọ náà ni ṣùgbọ́n ìlú yìí òǹkọ́ ni gbogbo ó kọ àwọn màláíkà kan ló ní kí ni o ìlú so látara bẹ́ẹ̀ àwọn àgbọ́yé tí wọ́n fẹ́ ká gbọ́yé ní èyí tí èmi lè ṣàlàyé wọn náà ni wọ́n ṣàlàyé fún wa nípa àwọn màláìka so nínú ìwé wọn sọ pé al-imanu bil malaikati al-kirami ijman ìjọba lérò ní ẹgbẹ́ ìmọ̀ nígbàgbọ́ sí àwọn màláìka kí ló lè kó onígbàgbọ́ ni pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ nípa àwọn màláìka yìí ó nígbàgbọ́ sí bá ti ń sọ ọ́nà láti tó gbé ẹ̀rí ń bẹ lórí ẹ̀ ìjìmọ́ ńlá yẹn ni pé afa gbogbo màláyíká pọ̀ àwa ń ṣàlàyé wọn lẹ́yọ kọ̀ọ̀kan àtìgbà wọn pọ̀ bá mi gbogbo sẹ́ni wọ́n ń ṣe àpapọ̀ ìjìmọ́ ńlá gbogbo tá ìlú ní sọ́bà látàárọ̀ yẹn ìjìmọ́ ńlá ọbọ̀ nígbàgbọ́ sí ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ kó o fi lè bá àmá mọ́ kí ni ó ti tòbí ọlọ́run tó o bá ti nígbàgbọ́ sí àtàwò yìí lè ní kìdá ìlú ní bẹ́ẹ̀ sọ fún ọ ó bẹ fún ọ ní kọ́bárù alùkọ́bárù á ní iṣẹ́ yìí á máa yàtọ̀ alákùnbílà ó bẹ fún ọ ní information ni abẹ́ẹ̀gọ́ ni ó fún ọ ní information nípa àwọn màláyíkà ọlọ́run ló dá wọn ọlọ́run ló ṣe wọn bó ti ṣe wọn ọgbọ́rọ̀ nígbàgbọ́ sí tó o bá nígbàgbọ́ sí ìgbàgbọ́ ẹ̀ ó ti lè di ẹlẹ́gbẹ́ yóò di ẹlẹ́fẹ́ pẹ̀lú ẹ̀ so ìgbàgbọ́ wa gbọ́dọ̀ pé sí àwọn màláyíká wà á má tẹ̀sí ìlànà so ogun tẹ̀sí ìlànà ìyẹn ni pé nínú nínú nǹkan tó bá máa ń ṣe náà ní pé yóò wá máa ṣàlàyé fún wa lẹ́yọ kọ̀ọ̀kan kí gbogbo ọlọ́wọ́ ṣàlàyé fún wa yóò kàn ṣàlàyé díẹ̀ fún wa so yóò ṣàlàyé díẹ̀ fún wa àwọn ẹlẹ́ abẹ́ ṣàlàyé fún wa tí wọ́n bá alákọ̀ọ́kọ́ ilẹ̀ mẹ́wàá bá ṣàlàyé fún wa ó ní jìbìrí ìlú wa jìbìrí ìlú ilẹ̀ mẹ́wàá bá ṣàlàyé fún wa ní jìbìrí ìlú àìfẹ́ má pè ní jàbàrọ̀ ìlú jìbìrí tàbí kí ni ọ jàbàrọ̀ ìlú so jìbìrí ìlú ní àwọn afáàsọmọ ayé pé ó ní lákọ̀ọ́bù méjì àrúù àrúù a máa jẹ́ àrúù pàtàkì wọ́n ti alẹ́ àrúù lè àmìyàn so ó wà ní sáàmì ṣọ́rọ̀ nẹ́zàlá bí i rúù lè àmìyàn kò sí èméjì mẹ́rin jìbìrìlù eh, ní àrúù lè àmìyàn so inú ṣwátù kọdírì tànẹ́zàlá màláíkà tó wà rúù fi àwọn ẹgbẹ́ ìyàn mẹ́rin wọ́n níbi olè kò sí àmì ẹ̀nàzọ́lá bí ní àrùgbó olè àmì so rúù gangan lórúkọ rẹ̀ ṣùgbọ́n wọ́n ti alẹ́ àmìrù síbẹ̀ láti lè fi kọlifáì rúù nẹni lọ́rẹ́ ní bómi wá pé mọ̀tọ́ ìsánmọ́ àmì bàtẹ́ kọlifáì wọ́n kọlifáì ní mọ̀tọ́ ìn ẹ̀dùgbà àwọn màláìkà ń tẹ̀lé ní ìyẹn ló sọ máa pé òun ni rọ̀ ìsùn wọn ẹ̀rí péjì bí lọ́gá gbogbo wọn ní mọ̀tọ́ ìsánmọ́ àmì tọ́mọ́ni kí ni ẹ̀rí pé jìbìrì lọ́gá gbogbo àwọn màláíkà oníkíni o mọ̀tọ́ ìlú ó dẹ̀ ní àmínú sàmà àmínú sàmà sọ ohun lẹ́jọ́ ẹgbẹ́ ó ṣe fọkàn tán láyé lálẹ́ ní sàmà ànábì ni mọ̀tọ́ ìlú wà àmínú lè kí ni ọ àmínú làkàmù ẹ̀ntà tẹ́lẹ̀ láyé bí ànábì ó dẹ̀ ní àmìnà nàkàrà náà ayàkùnrà ní fìdí ẹmùlẹ̀ tó dákọ̀ jìbìlú báyìí yóò máa kánà àdúgbọ́n líjìdì ẹ̀nàkọ̀rẹ́ kùránì ó kọ́yẹ ó rán inú kùránì báyìí tó fi bí ẹ múlẹ̀ tó àníwà lágàgà ẹ bá lóun jọ́ta sí ànábì ó fi ní múlẹ̀ náà so látara bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gbà pé málákù kan wà tí ń jẹ́ jìbìrì yìí tẹ̀sí lámì yẹn gbogbo dọ́lọ́ bá ti wá rí tá bá ti wá rí ní àlàyé nípa málákù yìí tó bá ti dìdí múlẹ̀ a gbọ́dọ̀ máa gbà wọlé jìbìrì lọ́dún jẹ́ ànàmúùsù ànàmúùsù jìbìrì lọ́dún jẹ́ bẹ́ẹ̀ ànàmúùsù wà náà ti fi ìyàwó Aisha tàbí náà wà nínú Bukhari ọ̀rọ̀ yẹn wá látẹnu Waraqatubun Nawfal tó jẹ́ ẹ̀gbọ́n bàbá fún Khadija ìfẹ́jẹ́ ipé nígbàtí ànábì tó bẹ̀rẹ̀ sí ríwá yìí tẹ́rù bẹ̀rẹ̀ sí bà wọ́n wá má rí lọ sọ́dọ̀ Waraqatubun Nawfal ànábì fún nírò gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ wọ́n rọ́gbọ́n bí wọ́n fàríwá sọ wájú ànábì pé adamunamus alẹ́dí anzalallahu ala Musa dùmẹ́ni pé adamunamus Jibrilu nìyẹn tọ́lẹ̀ wọn bá sọ kalẹ̀ fún kí ni ó Musa níbi ìgbìnà máa bá Musa so namus ìtumọ̀ ẹ̀rẹ́bẹ̀ ní kí ni ó Jibrilu ala namus so látara bẹ́ẹ̀ nǹkan tí àwọn afáàjì kò yíwa nìkẹ́ àdísì ti jẹ́ múlẹ̀ ìpé jìbìlínú jẹ́ anàmús so kùránì ti jẹ́ múlẹ̀ ìpé oúnjẹ àrùkù ó kọ rẹ̀ wá ń jẹ́ kí ni ó jìbìlínú tàbí jàbàrà ọ̀hún ọlọ́pàá dẹ̀rọ yẹn lánàá ètò pọ̀ alámọ̀kú ṣẹ̀dí ìdílé kú wa jìbìlínú jẹ́ ṣẹ̀dí ẹ̀ntàgbà rẹ̀ tóbi kan zùmí rọ̀kì ẹ̀ntó rẹwà ní jìbìlínú fàstáwà ẹni tó sán ẹ̀gùn ni sọ ọlọ́bàá ló yẹn iná òlàkọ́ olùrọ̀ sólé ń kẹrí yìí ọlọ́ni ẹni àpọ́nlẹ́ ni òjíṣẹ́ ló jẹ́ ní àpọ́nlẹ́ ni zikú wàtín ìdàjẹ̀ àrùsí makíyè ẹni tó lágbára ni ẹni tó níjì lọ́dọ̀ ọlọ́ni ọlọ́ọ̀bá kàfí mọ̀tọ́ ìsàmà àmì ọ̀gá ni tí wọ́n tẹ̀lé ẹgbẹ́ sí fòkútà tó lè tàrà bẹ́ẹ̀ òun náà ni pé jìbìrì òun ni a gbọ́dọ̀ nígbàgbọ́ sí nípa wípé jìbìrì yìí o òun lọ̀gá àwọn màláíkà iṣẹ́ tó ń ṣe gbogbo àwọn ànábí ọlọ́run láti ìbẹ̀rẹ̀ wa tó fi dópin kò ní síṣẹ́ pé ọlọ́run ọba fẹ́ sọ ọ̀rọ̀ báyìí fún àwọn tí àwọn ànábí ọlọ́run ọ̀dọ̀ kàmí ọgbà lọ́sọ̀dọ̀ fún àbájọ́ pé kí wá sítọ̀ kó wà láàrin òun àti àwọn ànábí ọlọ́run kí wá sítọ̀ wà láàrin wọn jìbìrì lọ́lọ́bà márùn sí wọn yẹ̀lọ́bà pé kí náà pè ní namus òun náà ni sọ̀díkù sẹ́lẹ̀ ìtumọ̀ namus ní kí ni ọ sọ̀díkù sẹ́lẹ̀ ẹni tí mo sọ pé ẹ bá ń fọ̀rọ̀ yí pamọ́ mo fi pamọ́ sí lọ́dọ̀ yìí so orin kí ni orin jìbìrì ọ̀yá ọlọ́run sọ pé lọ sọ̀rọ̀ yìí kò dẹ̀ ní sọ fún kankan náà màláíkà yọ́ lọ fi jíṣẹ́ bá nàbí ọlọ́run bá rẹ̀ dàrẹ́ yọ́ lọ fi jíṣẹ́ fún kí ni ọ ànábí ọlọ́run ọba yẹn dàkọ́ so iṣẹ́ ní jìbìrìlù ṣe òun ó dẹ̀ tún mú information about bá very very important ọ̀rọ̀ ọ̀tọ́ yẹ kó bá ti jẹ́ ọ̀rọ̀ tí wọ́n kọ sínú ìwé báyìí tí ó gbẹ̀gbẹ́ ìwé ìwé kan bẹ̀gbẹ́gbẹ́ ànábí ọlọ́run ọba ní ìwé kan tàwà rí ọ̀rọ̀ ń bẹ̀gbẹ́gbẹ́ ọ̀rọ̀ ọlọ́run ìsọ́lọ́ ma ní kí ẹnìkọ́ wá sọ kọ́ wá sọ kí ni o ànábí ọlọ́run ọba yẹn ìwé ìrọ̀ máa sọ ilé bí kòrán ìlàlókè lóbi délẹ̀ àti sọfán tẹ̀sín sẹ́yìn láti bẹ̀rẹ̀ lóbi dópin ìjìbí ìrọ̀ wá kàfà nàbí ìjìbí ìrọ̀ wá kàfà nàbí gbogbo àwọn màláìkà kan torí fatia ó wá sọ sí tóbi fatia fanabi jìbí lọ́ka kùránì láti bẹ̀rẹ̀ tóbi lópin fanabi bẹ́ẹ̀ ni gbogbo tí àwọn àwọn àmẹ́bí ọlọ́run bá ṣáájú lọ bẹ́ẹ̀ ni a tún wá fún àwọn àlàámọ̀ ìjọba ti pàtàkì bàtán jagun ní bájírì owá orísìí àlámà nàbí sọ já akùn yóò alìmọ̀kún bí ìbílù lọ́wọ́ yẹn ó wá ẹ̀sìn yìí so a máa wá fún àwọn kí ni ọ àwọn àlámà rí ní tó bá tún ṣe kí ni tó bá ṣe pàtàkì fáwọn ànẹ́bí ọlọ́run ìbílù àwọn ìṣẹ́lẹ̀ fún wọn so tí wọ́n bẹ́ lọ jagun òní máa jẹ́ ọ̀gá tí ó lídìí wọn lójú ogun òní ó lídìí àwọn màláíkà wà láti sánmà wá sílẹ̀ ẹlẹ́ nígbà wá kún àwọn mùsùlùmí lọ́wọ́ so lára náà ní pé ọlọ́run ọba máa ń lo jìbìrìlù láti pa àwọn èèyàn kan rẹ̀ ọlọ́run ọba máa ń lo jìbìrìlù láti pa àwọn èèyàn kan rẹ̀ ìyẹn ló pa áyàtà kàlẹ́ ẹ̀kan yẹn bàtà àwọn ẹ̀wú ní wà náà bí afẹ́ gbà fún ọ ah Zídò a máa báyìnrún, àgbà <laughs> fún ọmọ ò, <laughs> ọ̀tá ó gbọ́dí pa bàbá bàbá àwọn ọrùn ọlọ́mà àti mọ̀kánà àdúgbọ́n lè jìdì tó ẹ bá lóòrùn jọta fún jìdì rí oníjọta fọ́nà tó tóyẹ̀ lè fi jẹ́ wípé tóyẹ̀ láyà ẹ̀fì wá tó lẹ́tọ̀rọ̀ abẹ́rẹ̀ nípa jìdì rí mọ̀rọ̀ pé a ti mà nípa jìdì rí a máa kó bẹ́ẹ̀ so ìgbàlá àfá a máa ń tàbí bí jìbìrìlù ni pé huwa malakun mu'akkalun bí ìzà lílé wáhàí ẹ̀kọ́ tẹ́ máa sábà sọ nìyẹn òun náà ni wípé òun ni wọ́n gbé sí ẹgbẹ́ kí ni o ká máa mú iṣẹ́ tí ó wà nínú ìwé tó gbé sí ẹ ló tóbi jù ti máa ń sọ bẹ́ẹ̀ ó tún táwọn ṣe mí so bóde pé àwọn màláìka tó kú náà wọ́n náà ti ṣẹ́ mi ṣùgbọ́n iṣẹ́ ló tóbi tán gbélé wọn lọ́wọ́ òun so lẹ́wọ̀n àgbà náà ni mẹ́ka iyì mẹ́ka iyì tàbí mẹ́ka àlù ẹgbà sọ fún wọn so mẹ́ka àlù onílmàláíkà alìmálàkú alìmọ̀wákàlú bí ìzáàlìlì mátọ̀rù òyàwó bá gbé e lọ́wọ́ kó máa mójútó bí òjò ti ń sọ̀kalẹ̀ ọlọ́ni ń sòjò kalẹ̀ ó fún àbìsẹ́ ẹ̀lẹ́wọ̀n lọ́wọ́ ni wàbí ìbáàtì nàbáàtì gbogbo orúgbì tí ó ma jáde lẹ́lẹ́ tí ó máa sọ̀kàlà lókè àyí tí ó máa jáde lẹ́lẹ́ ọlọ́gbìnrin lọ́wọ́ olùkílẹ̀ rí wa ó wà ní àwọn yẹ̀húdí àdífọ́kà fún àwọn ọ Jibril àà iná hàrá yá sí ilẹ̀ hàrá ẹn tó ń sọ yìí ìyà ló mọ́ mú wọn sí laukana mi kàí alẹ́dì ìyá tí bìnnàbá tí wà ní mọ́sàn alẹ́dì ìyá tí bìnnàbá tí wà ní mọ́sàn laukana dáàrí kàbá nígbàgbọ́ sí ọ̀ sẹ́gbọ́n lè jẹ́ bí kàí mi alẹ́dì ìgbọ́n kàdé ó pé kí ni ó fẹ́mí ìka ìlú olómójútó kí ni ó onímójútó ìkìrọ̀ mi gbàdàgbé ìlú ìrìnà mú sílẹ̀ kan ìwọ́n sọ wájú ànàbí àníbí ọ̀tàkó ádá ìkìrọ̀ ọrún náà sọ ìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ nìyẹn sẹ́fàtọ̀ ọ̀kan wájú ànàbí láníbí ọ̀tàkó ọ̀rọ̀ ni ọlọ́dọ̀ ọ̀rọ̀ òjò wà nàbáà tó pè jọba rìn tó látàwà bẹ́ẹ̀ òun náà ni pé ọlọ́sára kalẹ̀ man kana àdúwàn lillahi wa malaikatihi wa rusulihi wa jibirila wa mikala fa inna Allaha aduwwul kafirin tó ẹbá jọ fẹ́ jọta sí ọlọ́run ọba ni òun jọta sí àwọn màláíkà ni àwọn òjíṣẹ́ ọlọ́run ni ọwáyẹ̀dá ọkọ̀ jibirila àti mikala kódà gẹ́gẹ́ lọ́gbẹ́ ẹjọ́ta sí ní ìkálà náà ọlọ́ọ̀bá ní ọmọ ẹjọ́ta fáwọn ọmọ ìjẹ́ kí ní o so ní ká iṣẹ́ tọ́lọ̀ gbèrè lọ ní ní ogun Bádírì wọ́n ti dẹ́ múlẹ̀ ní pé mi ká ìlú náà wá so àmẹ́yẹṣẹ́ mi kódà ọ̀zọ́ máa gbé mi ká ìlú ojúlọ́kọ́ wá ń bà nẹ́bí gan kí jíbìlì tó wá bà nẹ́bí kí nìsàlọ̀ dé bà nẹ́bí àwọn ẹ̀rí kan ọ̀dọ́ fi dẹ́ múlẹ̀ ìgbà àti ara ànẹ́bí òyà nìka ìlú wa ní ìlú wa wá ní so láti wá ka mọ̀ àwùzàtẹ́n fún ànẹ́bí wọ́n jọ dúró báyìí sáà ti fi fìdí múlẹ̀ lé lórí so ìgbà náà fẹ́ fẹ́ lọ tán àfẹ́ wá bá Ibrahim lálejò àwọn àfáà sọ pé jìdú ìlú so ìsọ̀rọ̀fí ìlú wa àwọn àfáà sọ̀rọ̀ yìí àti ọmọ ìwé ìṣẹ́ ìkàtọ̀ ọkọ ló ń Ọlọ́run rán wọn ṣe So I ọ̀nà wọn kẹ́ so agbọ́dọ̀ fi délé ìmúlẹ̀ lẹ́wọ́n gbà náà náà ní ìsọ̀rọ̀pìl ìsọ̀rọ̀pìl kẹ́lìmà yóò sínú kùránì ìsọ̀rọ̀pìl sínú kùránì ṣùgbọ́n ó wà nínú àdíṣì so ó wà nínú àdíṣì rọ́bà mẹ́ka yìí so rọ́bà jìbẹ̀rẹ̀ yìí wà mẹ́ka yóò ìsọ̀rọ̀pìl so wà nínú àdíṣì ọlọ́run bàdẹ́gbò ló ní àwọn màláìkà ó wà ní ṣùgbọ́n kí ni ń jẹ́ mọ́lákù jẹ́ ìsọ̀rọ̀ pílù rẹ̀ ṣùgbọ́n kí ni gọ́lọ́nú dìjà láàrin àwọn àfá níwọ̀n àgbàgbé ẹ̀ o ní pé ọlọ́ọ̀bọ̀ ọ̀dárúkọ ọlọ́run ti dákọ rẹ̀ kó ní ọkàn fèrè ní òwà fún fèrè ó tún wá di lọ́dọ̀ àwọn afá ẹ̀rí wá wá rí pé ẹni tí ó fún fèrè ó wà ní àbísì wípé ìsọ̀rọ̀ bá wá wọn ìsẹ́tì wọlé àwọn tó wà mẹ́ wọ́n tó wá ní yóò ìsọ̀rọ̀fíìlù yìí tó wọ́n gbà wípé àdíìsì yóò lálàáfíà so wọ́n bàbí kò lálàáfíà gbogbo ọ̀nà tí wọ́n gbà má dìsì yẹn jáde pátá yányán gbogbo ọ̀nà tí ń gbà wá pátá yányán wọ́n bàbí kò lálàáfíà ìyẹn wá di wàhálà lọ́dọ̀ àwọn àpá wípé kábẹ̀ kásẹ̀ sí bá kan wá o òun ni ó fẹ́ bèèrè tó yàtọ̀ sí kí ni ó ìfẹ̀rọ̀ fún àkọgbà bẹ́ẹ̀ ní ẹka bẹ́ẹ̀ ní ẹka wọ́n kí málágbùnú àbí ó fẹ́ bèèrè tó yàtọ̀ sí ìfẹ̀rọ̀ fún wọ́n ní bàrà rẹ̀ rí mi wípé èèyàn méjì ni ó fẹ́ bèèrè na pàkọ́ èèyàn méjì ni ó fẹ́ bèèrè ó tún wà náà dì sí lẹ́yìn àgbà ẹgbẹ́ èèyàn méjì bá ní ọba jẹ́ olùfẹ́ bèèrè sọ wípé ìṣọ̀rọ̀fíìlú náà wà bẹ́ẹ̀ àti ẹni yẹn lọ́lọ́jọ́ pé kí ní fún tíwọ́jọ́ orí fún ìrẹ̀ ṣùgbọ́n àbá ti ṣákù nínú lórí ṣákù káwà náà àdísì yẹn tó wà ní musnad so wọn padà wá ń dọ̀ afá rẹ̀ pé irisa so ilé náà wà bẹ́ẹ̀ àwọn kan ní ara àdísì lálà àwọn kan ní kò lálàáfíà wọ́n ní ìṣọ̀rọ̀fíìlú máa jẹ́ ámírù ni yóò pẹ́ ní ẹ láṣẹ oníwòlọ́ kan báyìí yóò pa láṣẹ sọ wípé nǹkan tó bá tún fi deny wípé ìsọ̀rọ̀fíìlì bó lọ́dún máa pẹ̀pẹ̀rẹ̀ wọ́n ní ẹjọ́ ó pẹ̀pẹ̀rẹ̀ láìpọ̀tọ́ náà bá ti gbé kẹ́yẹn fún nínú àdísì yẹn wọ́n ló wojú ọlọ́run bàbá yìí pé tọ́lọ́run ọba ó fi sọ pé ọyá sọ̀pẹ̀rẹ̀ ìsọ̀rọ̀fíìlì rẹ̀ ni òun wá sálẹ̀ wá ẹ̀rí fìdí ẹmúlẹ́gbọ̀ wá ń jagun ọwà lógun bá dé nìyí ìgbésẹ̀ ọ̀nà ó ìtakọ́ <laughs> tó wà láwàá alam ṣùgbọ́n afáàrí wípé èèyàn méjì nínú àwọn afáàrí ti sáájú lọ ìmáàmù Qurtubi wọ́n ṣe ìjùmọ́ wípé ìjùmọ́ wà lọ́dọ̀ àwọn àfáà wípé ìsọ̀rọ̀ fíìlù ìjùmọ́ bá dẹ̀ ti wà àgbà wọlé ìsọ̀rọ̀ fíìlù ẹnìkejì tó mú ìjìmọ́ wà òun wọn ní ìjìmọ́ òtí ẹ̀ pẹ̀lú ẹ̀ tí ó bá sọ̀rọ̀ ìjìmọ́ náà ní ó jẹ́ ìyàn gidi táwọn afáàmù gbọ́rọ̀ rẹ̀ wọ́n yìí sọ torí ẹ̀ wọn ka ìjìmọ́ òtí ẹ̀ ṣùgbọ́n ìjìmọ́ ìmọ̀mù kò tóbi àwọn afáàmù kà sí pé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàmù náà sì sọ̀rọ̀ lé lórí wípé tàbá kà sí àgbà ìpè ìsọ̀rọ̀ fíìlì òun náà ní kí ni malakuti yóò fún un tábà jẹ́ kí a bá wò pẹ̀lú mẹ́rin ní ṣe náà àgbẹ̀fẹ́ ìsọ̀rọ̀fíìlú wà malakú kìtẹ̀ ẹ̀rùbá àtún wá ní kí ni ọ malakú kàfẹ́ pé tọ́lọ̀ bá gbélé lọ́wọ́ òun náà ní pé yóò hàn látara bẹ́ẹ̀ nǹkan tó ń jẹ́ ilọ́dọ̀ àwọn àfáà òun náà ní àwọn wa yìí malakú tó gbajúmọ̀ rẹ̀ àsàrà ìlú ọmọ pé àtàrà ìlú yóò ìpè kò kì í ṣe ẹ̀rí tó fìdí múlẹ̀ nínú àdìsí kankan kò fìdí múlẹ̀ àfàdíṣẹ́ kí wọ́n lè ṣàfihàn sí ìṣẹ̀lẹ̀ sọ látara bẹ́ẹ̀ ó dá ní pé àwọn àfáàní mọ́lápù ìmọ̀ọ́sì òun ni a mọ̀ ọ́n sọ ọlọ́wọ́ bá gbé mọ́lápù ìmọ̀ọ́sì kalẹ̀ ọlọ́wọ́ bá gbé sẹ́ni lọ́wọ́ bí kọ́bdìl àrùwá ọlọ́run ní gbẹ́gbẹ́ malakul mọ́tí yìí o ní ọ máa gba ẹ̀mí àwọn ènìyàn tọ́wọ́ gbé fún ẹ̀ inú sọ́lù sàgídà kúlì yàtọ̀ wà fún àkún malakul mọ́tí lẹ́dí kìlàdìkan ẹ̀ tí ó pààyí òun náà ni malakul mọ́tí wọ́n gbé lẹ̀ ọlọ́run gangan ní ṣètò ògbẹ́yìn ó ti kú malakul mọ́tí òun ni ó pàṣẹ kẹ́mi ọjà ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ kan wà pẹ̀láti ìṣòbí díẹ̀ múlẹ̀ àwọn ọmọ ń tẹ̀lé mọ́rákù mọ́ọ̀dì àwọn ni wọ́n gbé aṣọ wá láti wá gbẹ̀mí ọlọ́wọ́ bá tàbí sáwọn náà nípa wípé àwọn ilé ọlọ́ni àtà ìdá já àhàdákùnmùlì mọ́ọ̀ tàwà fàtí ú rúsùlù àwọn òṣìṣẹ́ wa tó wà ń láàyè fàtí sátọ̀ ní àmì àyàfẹ́ àwọn dúdú jẹ́ àwánú malakil maut táwọn náà jẹ́ malaika àwọn náà jẹ́ gíní ọ àwọn náà bẹ̀ so a lè gbàgbọ́ bá wọn àwọn malaika mẹ́rẹ̀ẹ̀rin àwọn náà tóbi púpọ̀ kákà malaika níta ẹgbẹ́ ìtóbi jẹ́ mẹ́lẹ̀ malakul nípa pé ìyàwó Aisha nígbà anábí lọ sí tọ́ ìdí bá anábí lọ sí tọ́ ìdí tí wọ́n lè padà wálé tó ń bọ̀ wá jìbìrìlù wá bá anábí ọwá ní kówó lọ́ọ̀kan malakul jibali nìyẹn gbèrè tó bá fẹ́ tẹ́gbẹ́gbẹ́lá àwọn mú òkè kó dàlé wọn lórí lẹ́ẹ̀kan náà ọlọ́ọ̀bọ̀ dàlé wọn lórí anábí ni wa malakul jibali ìsáàlì ṣe sùúrù mọ́dọ̀kẹ̀lẹ̀ wọn o èkọ́lọ́ ọmọ mú jáde nígbà wọn àwọn àrọmọdọ́mọ tí ó sẹ̀sìn ọlọ́run náà so nínú àmàlákùta ní ọ̀nà ni malik hazinu náà malik hazinu náà ó wà ní kùránì wà náà dáúyà malik wọ́n ma pariwo nínú náà àwọn ọmọ náà wọ́n ni ìwọ ọ̀gá àwọn màláíkà tó ń dáàbò wọnú náà tó gbá màláìkà tó ń dáàbò wọnú náà àwọn afágbàfẹ́ àwọn náà tẹ́ ní zabaniya sànẹ́bí ú zabaniya wọ́n bá fi kí ni wọ́n wọ́n jẹ́ 19 àwọn lọ̀gá níbẹ̀ màláìkà alẹ́ a peace àtàkàṣẹ́ wọn náà náà rí ọ̀gá àwọn pálá ẹwà ní kí ni ọ márùn-ún nígbà tó kú èèyàn ní mọ̀lẹ́ abó òun ní rírìn àmà ó ní kọ́ọ́lá ìdínàkùn máàkì ibi tẹ́ màá wà lọ ní <laughs> ẹ̀lẹ́kù torí ẹ̀ àti máa màláíkà àmà máàlìkù àmà jàbáníyà so wọ́n lè sọ nẹ́bà fún wa alẹ́ á fi sàátàrà ṣùgbọ́n nípa àwọn màláíkà tó ń sọ ní àlìjẹ́ náà ẹ̀rí òpìdì múlẹ̀ gbogbo ẹ̀yìn tó wá nípa pé dìdì wà nù lọ́gá wọn kí láàmà pa wọn kọ́ọ̀zínù lásán láàmà pè wọn kọ́ọ̀zínù láàmà pè wọn ẹnì kọ̀ọ̀kan wọn kọ́ọ̀zínù lè jẹ́ náà kọ́ọ̀zínù lè jẹ́ náà láàmà pa wọn àmàlákà kọjá mẹ́tò ha so kọ́ọ̀zínù láàmà pè wọn kẹ́lẹ́mà tó fìdí múlẹ̀ ẹnu kọ̀ọ̀rọ̀ àmì yìí so ní ọbẹ̀ ká pè wọn òun náà ni so ó dẹ̀ wà ní àdìsí mọ́sùlùmí anabi ni ah, a baban janna yawmal qiyamah fa astafti àwa nínú ọ̀nà aljanna ìjọba ní alkiyama ma ní kí wọ́n wá sí fún mi fa yaqulu li khazinu man anta ẹni tó ń sọ bẹ́ẹ̀ tó jọ ga wọn nìyẹn yóò di ta ni wà níbi fàkúlù muhammad wọ́n ni ah, muhammad ni fàkúlù bí ká umiritu wọ́n náà wọ́n ní kí n sí ahadin qablak mi ilé sílẹ̀ kò fẹ́ ní kankan before rẹ̀ sọ̀rọ̀ náà fi túnmọ̀ so n ta máa fi wọ́n ni ẹ kọ́ọ́lá làwọn kọ́jànà tó ha so kọ́jànà tó ha àwọn tó ń sọ inú inú àdìjọ́nà náà kọ́jànà tó yìí ọ̀rọ̀ sáwọn tó kọ́mọ lé náà so àwọn màláìkà kan bẹ́ àwọn yẹn ọlọ́wọ́ bá gbé wọn lẹ́ẹ̀lẹ́ẹ̀ ọlọ́ni yẹ̀dì kùlú nẹ́mí kù lè bá títà àlìjẹ́nà wọ́n máa gba gbogbo ẹnu ọ̀nà àlìjẹ́nà wọlé sàlámùnà aláìkún bíbá sọ̀bà ọlọ́ni wọ́n máa kí bí máa sọ̀bà nítorí sùúrù tẹ̀sẹ̀ láyé tẹ̀sẹ̀ sí ọlọ́run ọba wọ́n máa kí fàníma ah. ọlọ́ni ah ìdẹ̀wà ẹ̀wọ̀n sátọ̀ láàkì so ọlọ́mọ ikọ́ máa yé wa ife àmàláìkà kan wọ́n sì àmà wa kí náà nítorí ẹ̀wà wọ́n tún wá ń kí àwa àwa dáwà náà dìgbẹ́ náà wọ́n kí wa ah ẹ̀ṣẹ̀ dára láyé wọ́n fi dùn oko wọ́n yìn wa wọ́n kí wa wọ́n sà wa wọ́n dùn wa nú wọ́n sáramọ̀ sí wa àwọn nìyẹn àwọn àmàláìkà òun tí ẹ̀sán bá fẹ́ bí ọmọ tí wọ́n bá ti wà nínú oní ó wà òun tí oní ó wà àyúmọ̀lúbẹ̀ àbáyé wọ́n ti pa láṣẹ nǹkan mẹ́rin ló wá sí ibi capitalist yìí wà ajalì yìí wà amali yìí wà ṣẹ̀kí yóò so wakọ̀ àṣìkí rẹ̀ wakọ̀ pẹ́pẹ́ ọlọ́run ọba dá sàwọn màláíkà kan wà ọlọ́run ọba dá wọn ní ìfúdí bá ní àdàmà sọ ọlọ́run làwọn mọ́ akíbá túnmí bẹ̀rẹ̀ níyàdé ì wà mí ní kọ́lìtì yàfàdúnàwù mí ní amúrìlá àwọn màláíkà kan ni ó máa wà wájú wa ni ó máa wà lẹ́yìn wa àwọn ni ó máa dáàbò bọ́ máa bà ní àdàmà mí ní ṣe ń sàkọ̀wà àmàláìkà fún ọkọ iṣẹ́ wa àtàkùn alẹ́kàn àṣọ̀kìlù mariel bitumen kauli ilẹ̀ àmàlẹ́ yìí rọ̀kìlù àti so ìkan wà lọ́wọ́ tún tún wà lọ́wọ́ sí wọ́n kọ owó gẹ́gẹ́ bá ń ṣe ilẹ̀ ọlọ́mfì wọ́n pọ̀ lọ́bẹ̀ wọ́n fi tẹ́lẹ̀ ẹ̀kọ́ kan wá ni àmàláìkà ló jẹ́ pé kí ni àwọn ni ó béèrè béèrè so àwọn àǹtẹ́ ni alimunkar wà nàkìlá àmàlẹ́kà yóò béèrè béèrè lọ́wọ́ wa nínú tààrí àti munkar àti nàkìlá wọ́n wà béèrè béèrè mẹ́ta ma rabbuka ma dinuka bá ma nabijuka ìbéèrè mẹ́ta wọ́n béèrè béèrè ẹ̀mẹ́pẹ́ ní alùsùlù sálàtà tó olùgbèlè mẹ́tẹ̀ẹ̀ta àwọn afáàfin máa ń sàlàyé sáwọn asọ̀fún àlẹ́yìn àmàlẹ́kà so àwọn màláìkà kan wà amàlàtulẹ̀ arṣù àwọn ẹgbẹ́ arṣù lọ wàyá mílù àríṣàrọ̀ bí káfà ó kọ́ yàwó máa ìdè tàbáníyà àwọn màláìkà yọ̀nà méjìlá àwọn afá túnmà wọn sí àwọn kan sọ wípé sáfù wọn mẹ́jọ ni so kò sí ẹ̀sọ́ bí jẹ́ múlẹ́ pé nọ́mbà àwọn mẹ́jọ pẹ̀lú ni wọ́n àgbàgbà mẹ́rin wà ní ìsìn mẹ́rin tó kún rárá kò sẹ́ ìgbómi díẹ̀ mú lọ mẹ́jọ wọ́n gbé dání àríṣù ọlọ́wọ̀n bá wọ́n bá kábẹ̀ àríṣù lè dádó láì ní wọn ìwáyà méjì lọ wá sáàfún mẹ́jọ ni wọ́n jẹ ọ so àwọn mẹ́rin àwọn àmàláìkà wọn máa wá àmàláìkà ọlọ́bàá ti já wọn lọ́tọ̀ àwọn náà ń pè ní jùmúdàrọ̀ àwọn náà máa ń wá sílẹ̀ rẹ̀ wà máa yà alámù jùmúdàrọ̀ bí ìlà àwọn ni mọ́dàbí àwọn náà máa tí àyìn tí àmùsùn láti ń jagun àwọn náà máa wá special guest tí wọ́n nìyẹn sàmàláìkà kan wà ní yaomi ní jùmọ̀ ọjọ́ jímà òun là wà fún gbogbo mọ́sálásí náà ìbá fẹ́ kí <laughs> wàyẹ̀sùbúnà aláwọ̀lá aláwọ̀lá bẹ́ẹ̀ bá ti ń débà wọ́n máa kọ́kọ́ wálẹ̀ wọ́n máa kọ́kọ́ lẹ̀ wọ́n máa kọ́kọ́ lẹ̀ fáyidà ajálà sàlì ìmọ̀ tí wọ́n bá dúró agorí mú bá àrùbá yìí àwọn tí wọ́n fàwé nínú àwọn náà wà jókòó sọ yẹtẹ̀lẹ̀hún náà dẹ́kẹ̀ àwọn náà máa gbọ́ wáàsì sọ tí wọ́n bá dúró agorí mú bá àrùbá tó látara rẹ̀ ọbẹ̀ kárí lè máa dé jí máa kí ọmọ ti gòrí ní bá nìkan lè kọ́kọ́ wálẹ̀ ẹ̀lómíjọ́ ní ọmọ láìka nìkan tó látara rẹ̀ àkàtà mi àwọn dáadáa sí bẹ́ẹ̀ ni ìgbádùn pé àà ìmáàmù tí ó ti wá sí tí ó pẹ́pẹ́pẹ́ tó tó ń fa náà nìyẹn ìtẹ́sọ bá rẹ̀ mọ́mù ní pé kí wà fi wọn kó kúrú kó kéré gbogbo àti ẹgbẹ́ ti padà gómọ̀jọ́jú 15 minutes lọ kírun wọ́n wá gùn ìrún kan náà yẹn kí lọ́sẹ̀ nìyẹn kírun yóò wá gùn tọ́wọ́ kó kí bí á bí 20 minutes láàrin ọ̀rọ̀ pé ah ìrún kan náà kí lọ́sẹ̀ rẹ̀ nìyẹn tó jẹ́ tó pa gbówá pọ̀ láàrin pé ah ẹjẹ́ ó túbà yọ́ yàgùn ní ká délé ìgbàdẹ́ ọdún fẹ́ kírun káṣẹ́ òkè àwọn ọmọ lọ ní kẹsẹ̀ tó bá ti torí ẹ̀kọ́ lórí ìsinú ìwọ̀n náà lọ́nà àwọn náà sọ́pàá àti bíyà so ó ti mọ́ ara àṣẹ yí padà rárá so àṣẹ àwọn èèyàn fẹ́ yí padà àwọn náà sì fẹ́ ẹ̀sájà máa bá lọ bẹ́ẹ̀ kọlọ̀kú sàmù wa lẹ́gbà àwọn màláìkà kan bẹ́ àwọn màláìkà yẹn ọlọ́ọ̀bá ti sàánú àwátá jẹ́ ọmọ èèyàn ní àwọn màláìkà yẹn ní ìgbà táwọn mọ́ ń wá àmàláìkà kan wọ́n ó ti wà láti lọ́dọ̀ wa wọ́n ó dé lásùnbà àmàláìkà yẹn wọ́n ó dé ní kí ni o àsùnbà sọ yàtà àkọ̀bú na fi kún màláìkà tó ń bi lẹ́yìnì wà màláìkà tó ń bi àmàláìkà yẹn wọ́n máa lọ wọ́n máa bọ̀ ní àwọn òdó tàbí a mọ́ lọ́mọ́ lásìkò àṣùbá làwọn kan wà tẹgbẹ́ ìrún àṣùbá káná kí ni ọ mọ̀ṣùrù rẹ̀ àmàlákà máa wà bẹ̀ àmàlákà yóò jọ pàdé ara wọn lásùbá àwọn kan bọ̀ láti sánmọ̀ lásùbá àwọn kan fẹ́ kó lásùbá àdúgbò lásùbá yẹn àṣírí làwọn ti dé tó ìlàsìkò àṣírí náà àwọn ìran àlásàrì sọ̀látùlù sọ àwọn yẹn àwọn ń lọ wọ́n dé látàṣọ́bà wọ́n lọ ní asúrì àwọn sókè ẹnìyàn wọ́n lọ ní asúrì àwọn tó wà látúrì àwọn ó di àṣọ́bà ti gbọ́ àwọn kan ló tún wá dé bá wọn ní kí ni ó àṣọ́bà so I'm a like mọ̀láká yẹn ti ń wá nìyàn ní gbogbo ọgbà wọ́n tí lẹ bá wọn tí wọ́n ń ṣe kàn sí wọn lọ́wọ́lọ́wọ́ ẹ̀dígẹ́dẹ̀ bàdẹ́yìn kó lọ́dọ̀ wọn kí lẹ bá wọn wọ́n ń kírun lọ́wọ́lọ́wọ́ wọ́n bá wa bá ń kírun lọ́wọ́lọ́wọ́ wọ́n tún kó lọ́dọ̀ wa bá ń ṣe kí ni ó tó jẹ́ pé àwọn ọmọ méjèèjì yìí wọ́n fẹ́ kọ́ pé ká máa gbìyànjú káríkà sí kí ni ó àǹkí dáadáa ìrun méjèèjì ká máa gbìyànjú ká máa dáadáa tó yẹ̀lú jẹ́ pé àwọn atán jẹ́ àwọn ní orí ni wọ́n jẹ́ fún wọn tí ó sì rùn rẹ̀ àwọn màláíkà gọ́wọ́n náà pè ní àwọn yẹn wọ́n ma lọ káàkiri ní wọ́n ma lọ káàkiri sára àwọn wákàkiri ẹ̀tí ń kàkùrá ní sára àwọn káàkiri àwọn tó ń kọ́ mẹ́ẹ̀sì ọ̀rọ̀ mẹ́ẹ̀sì ni wọ́n wá wọ́n kọ́ wọ́n jókòó síbẹ̀ ní ọdún kakùnrà ní wọ́n jókòó sí ọ̀ àwọn àyè bí rántí ọlọ́run àwọn wá káàkiri bẹ̀rẹ̀ wọ́n àrọ kiri gbogbo àwọn ẹ̀dẹ́ àjìmẹ́ àkìsí so wọ́n rọ kiri wọn ni pẹ̀lú ìyẹ̀ wọn báyìí wọ́n tún wá máa ráńdì lọ sí sánmà nípa àwọn òní wọn ni ẹ ti ń lọ lékè màláìka ni ó tẹ̀yẹ ilẹ̀ tẹ̀yẹ ìyẹ̀ ilẹ̀ ẹ tó lọ sí lékè tí ó fi dé lékè tó bá tún padà lọlé ó tọ́jẹ́ àníyàn pé lọ sílé ẹ̀kọ́ jù lọ fẹ́sìn ọlọ́run wọ́n wà orí àwọn ẹ̀lẹ́kà kan tọ́lọ̀ ti gbíyànṣẹ́ fún wọn àwọn tó àbáwọ̀ àti wọ́n kẹ́kọ̀ọ́ yẹn lọ àwọn yóò tún wá wá wọ́n wà ráǹdì so nígbàgbọ́ ti ní báwọn ìkíná wá ń fẹ́ àlìjẹ́nà náà ni ọlọ́run ló fún àlìjẹ́nà kí wọ́n ṣe wọ́n ń sọ́ra fún náà ni ọlọ́run ni wò ní wọná so látara bẹ́ẹ̀ kò náà ni wọ́n bẹ́ẹ̀ àwọn màláíkà tẹ̀sílá so látara bẹ́ẹ̀ àwọn náà ti rí báyìí pé wọ́n sọ fún àrí pé fábí máa sọ àdí yìí wọ́n á máa tẹ̀sílá fábí máa sọ àdí yìí ìtẹ́rì bá ti ti díẹ̀ múlẹ̀ a máa fi jẹ́ wà ń tẹ́rì ti díẹ̀ múlẹ̀ òrìlẹ̀ láìka fún àbọ̀ yẹn dábílẹ̀ àmà láìka yẹn so ìmọ̀lákàtà kàwé àdísàgbà kàwé yìí àmàlákọ̀ sọ pé wà fí ìfòlà ẹnìkan bẹ nínú wọn wà lè sàmìnì hùm iná máa jẹ́ alẹ́ hajjá fún òun jẹ́ ọkàn àgbẹ́wà gbówó lọ́wọ́ ẹnìkan lékè sọ àgbówó lọ́wọ́ ẹni tí kakọ̀ àyìn lọ́wọ́lọ́wọ́ kàn wà bá àbọ́kàwà fún bùkátà kan tí ẹ lọ́wọ́ bá wọn òun náà ẹ pápọ̀ mọ́ àwọn akọ́lẹ́sìn rẹ̀ sọ torí pé àwọn tẹ́wọ̀ ìmúlì jùlọ sáà láàyẹ́ṣkọ̀ bí i kí lọ jẹ̀lì ìṣòro àwọn olùbájókò pọ̀ nẹ́gbẹ́ ẹni tó bá bá ni sọ́lọ́bí jẹ́ pé ká máa ka kùránì ká máa wà pọ̀ lẹ́ni tí kẹsẹ̀ wọ́n á máa tẹ̀sí ìlà so ní àlàyé lẹ́kùnrẹ́rẹ́ òun náà ní wípé àbí máa sọ àbí ní tọ́bẹ́ máa ṣàlàyé àwọn màláíkà mọ́ máa ṣàlàyé wọn lásán o ẹ̀rí ní kó wọ́n ṣàlàyé wọn kùránì sọ́lọ́ mú wá kó sì máa mú kí ni wá mọ́kàn ṣàlàyé pé màláíkà tó máa ń pa bí ó ti ṣe fọkàn sọ pé ó ṣe nǹkan tó jẹ́ àkídà ni so min asma yìí ó fẹ́ sọ nípa ókọ wọn ókọ wọn kí ló ṣe kí ló ṣe ẹ̀rí wàsífáàtì yìí ó fẹ́ sọ tí wọ́n ń ṣe ìròyìn wọn kí ló ṣe ẹ̀rí wà àmáàlì iṣẹ́ tó lọ́wọ́ bá gbélé wọn lọ́wọ́ ó fẹ́ sọ kí ló ṣe ẹ̀rí bí asabi èlùfẹ̀lù mọ̀ká ẹ̀wà lé ní gbogbo mọ̀tán mọ̀ bá tí mìírí mọ̀ sọ fún yìí ní sinimá sáàfà bá ń gbé ní tí wọ́n bẹ̀rẹ̀ ní sí mẹ́ àwọn òtún lálólẹ̀ àtúnmà wọn ṣùgbẹ́ asábí ní ìbámu sí tí wọ́n tó jẹ́ tó di bàlágà tọ́ ipò ọmọ náà ló ti kí ni ọ ló fi máa ṣàlàyé ẹ̀ ìtọ́ ọ̀bá ti mọ̀ mọ́ ti kí ni ọ máa ṣàlàyé tó bá ti ń ṣàlàyé pẹ̀lú nǹkan tó ọmọ ẹ̀bá yẹn nǹkan tó ń dáàbò bú mẹ́ ní kí ni ọ àtàwùjì alẹ́ èlú náà bẹ̀rẹ̀ láti máa dúró so kẹ́lìmà yìí ọ̀dá láti dúró tó ní sábà ní kápúpọ̀ sí eré ìnà ní ṣùgbọ́n àti máa bẹ̀rẹ̀ kú tó ní so látara bẹ́ẹ̀ ọ̀dá ti ká nígbàgbọ́ sí àwọn màláíkà wọ́n fẹ́ ká nígbàgbọ́ so àyà Kùránì ó ti wà bẹ́ẹ̀ tó

kìrọ wà máa la ìkàtì ìtọ́yẹ̀ làwọn àfà wọ́n máa sábà kọ́nsídà àdísì yẹn láti fi tó imán wọ́n fẹ́ máa fi màláíkà sípò kílẹ̀ o ẹlẹ́kì náà so ìwé tọ́wà lọ́wọ́ wa òun náà ti yàn àwọn ọ̀rọ̀ síbẹ̀ الفصل الثاني من أركان الإيمان من أركان الإيمان so wọ́n fẹ́ mọ́sọ fún àwọn àrìkánù ìmọ̀ wọ́n sọ fún nípa ọlọ́run so dókù náà ni pé kí wọ́n sọ fún nípa kí ni àwọn màláíkà náà orí síbẹ̀ lọ́wọ́ wa ònìyàn wọ́n bí rẹ̀ ìbáadìlì mú kírọ̀ ní iná nùfinú wọ́n bí àwọn màláíkà ni wọ́n pè ní ìbáadùn mú kírọ̀ so ló mú àmẹ́ pé àwọn ẹrúsìn ọlọ́run tí wọ́n jẹ́ màláíkà iṣẹ́ wọn ẹrúsìn ọlọ́run ni wọ́n wọ́n lágbára jọ ọlọ́run lọ wọ́n ò lè dá kankan ṣe ọlọ́run ni máa jẹ́ wọn ó ṣe tẹ́ máa fẹ́ ṣe ìlú sọ pé ayàkùnrin ní pdm múlẹ̀ wípé wọ́n ò lè ṣe kankan ilá àbí ìsìnlá àgbẹ̀ wọ́n ò lè dáfò àgbẹ̀ yọ̀ ọlọ́run so wọ́n ò lè sọ pé ẹ̀jẹ̀ wọn kan nílẹ̀ lẹ̀ tọ́lọ́run bò rán wọn mú tó bẹ́ẹ̀ tó oní àní máa sọ̀kalẹ̀ wà máa nínú ilá kí ni obìnrin jù náà àyè sọ̀kalẹ̀ àbígbẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run bá wà bí ní ìbáàbìlì mọ̀kọ̀rọ̀mí ìrìnà nùú kìnnù àwọn tààjẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ ní ìkọ́ọ̀nù àmọ̀dájú iman a gbọ́dọ̀ ní gbàgbọ́ bìlìkíyọ bìlì ìbáàdìlì mọ̀kọ̀rọ̀bì sí àwọn àgbọ̀nà nígbàgbọ́ sí ètò tí wọ́n nú so orí màláíkà ni tó bá ti rí màláíkà ọ̀rọ̀ nígbàgbọ́ sí àrí màláíkà ṣùgbọ́n àwọn tó rí màláíkà wà ànábì rí màláíkà báyìí Ọlọ́run rí Jibril sọ ní ànábì rí Jibril láyé nílí báyìí nígbàtí ìbábí ilé wáyé nígbàtí wáyé bẹ̀rẹ̀ ànábì rí Jibril ó ní ìyẹ́ rẹ̀ náà àti ti abúlé abúlé Mas'ud ó fán káàkiri gbogbo kíni ọ ó káàkiri gbogbo ojú sánmà bá jẹ́ pé èrò nílé rí sánmà mọ́ tẹ́gbé olóògbà gbogbo ojú sánmà tàyẹ̀yàn so ànábì rí ó dẹ̀ ka iye rẹ̀ ó ní iye rẹ̀ jẹ́ kíni o 600 ìbàdọ́dún dé sánmà lókè sánmà ànábì tó ní jìbìrì jìbìrì ìlú fi ara rẹ̀ ànábì bá ìbàdọ́dún tánà ní kálẹ̀ gbogbo sánmà ó ka gbogbo iye rẹ̀ bá iye ẹ̀ẹ̀mejì eh, báyìí ànábìrì láyé tó lé inú sama ànábìrì Musa kò rí jìbìrì ìlú ṣùgbọ́n ó rí malakul maut malakul maut wá bá ní súra gẹ́gẹ́ àwọn wá báyìí ní súra èèyàn ọ̀rọ̀ fáwọn màláìka àwọn mùsùlùmí náà so ó wá bá Musa Musa tí wò pé eléèdè ọ̀nà wọn ni kí wọ́n gbẹ̀mí rẹ̀ Musa gbà létí àti sóbí di múlẹ̀ ní ó dẹ̀ fọ́ lójú so kọ́lọ̀ àbọ́dún náà sọ pé kí ọ̀sẹ̀ wá pa Musa láti fi lógún so Mariamu Jibril wá bá fatamasalọ́láwó basaran bàbá bímá so àwọn tó rí àwọn tẹ́gbẹ́ wọn wá bá àtẹ́lẹ̀ bá fi jẹ́ mọ́lẹ́gbẹ́ wọ́n rí kí ni ọ mọ́lá Wow ṣùgbọ́n àwọn ò lè rí wọn àwọn ilé ọlọ́run bá ṣe kí ni ọlọ́run sá wọn lẹ́sà pé wọ́n ó rí àwọn màláyà wọ́n ní pé dáwò fi rí wọn tá a bá rí wọn ẹ̀rọ máa bà wá tá a bá rí wọn ẹ̀rọ máa bà wá ni sọ ẹ̀rọ máa bà wá torí pé kí ni àwọn náà wọ́n kọsí ẹwà lè yẹn lẹ́tọ́ kọsí ẹ̀yàn lọ́bìnrin tọ́rẹ́ tọ́sọ̀kọ́ so èyàn ní máa ń tí èyàn kàn wọ́n dáàmà sí jẹ́ tó bá ti lọ tẹ́lá rẹ̀ yóò kọ́ náà pé à ah, ọ̀gá ti lọ ọ̀gá ti lọ tó <laughs> gbé kí ni ó <laughs> ààrẹ yọ ìgbàdíkiri yẹn àádá ìgbàdíkiri yẹn mú yàn mọ́lẹ̀ lẹ́ni ó yẹ́ lọ́bàá fi ṣe fún wa ẹ̀rẹ́ tó ń kọsẹ̀ lọ́tún lọ́sì ẹ tó lè fún yẹn ní kúkù tó ẹgbẹ́ tẹ́lẹ̀ rí bó tó àwájú yẹn báyìí èèyàn wò pé ah,

àání lórí ìjùmọ́àmì sọ àání lórí kí ní ọ ìjùmọ́ pé ìjùmọ́ ni pé gbogbo màláíkà bí wùjúùdì màláíkà ń bẹ ọgbọ́rọ̀ nígbà màláíkà ń bẹ ó àdẹ̀ ara ọgbà pé màláíkà ń bẹ ìjùmọ́ ọ̀nà yẹn ní màláíkà ń bẹ ibi tí ìjùmọ́ ti bẹ̀rẹ̀ nìyẹn tọ́wọ́ bá bilẹ̀ gbà pé màláíkà ń bẹ sọ ẹ̀yẹ́lẹ́ ara gbogbo nǹkan tí mo nígbàgbọ́ nínú Islam gbogbo agbó nǹkan bọ́ ṣùgbọ́n mi ò gbà fún màláìkà ń bẹ fáridùn ní kó gbà fún màláìkà ń bẹ o fáridùn tó wà nígbà bẹ́ẹ̀ ẹni kó mẹ́sìn tó bẹ̀ so now Àmà ẹ̀látà fèsì wá tàbí fèlè ṣùgbọ́n ká máa wá máa dárúkọ màláíkà lẹ́yọ kọ̀ọ̀kan ká máa ṣàlàyé wọn lẹ́yọ kọ̀ọ̀kan fàlìkúkúmù fi máa sọ ẹ̀rí tó bá fìdí múlẹ̀ láàmà dìmú bẹ̀ wọ́n lọ pé ẹ̀rí ìfìdí múlẹ̀ lọ pé kò fìdí múlẹ̀ tó èyàn ẹ̀rí ìfìdí múlẹ̀ pé ìdìbí lè ṣe báyìí mà ní ara ah, kò fìdí múlẹ̀ mi tó àríjá àdáyìí bá fìdí múlẹ̀ gbogbo wa á dìgbà lọ́sí ìyẹn ni ó jẹ́ fárídún ẹ̀rí tó bá ti fìdí múlẹ̀ yóò wá jẹ́ kí ni ó fárídún kéyìn nígbàgbọ́ bẹ̀tẹ́rì ọba fìdí múlẹ̀ bá fìdí múlẹ̀ lọ́dọ̀ ẹni tó fìdí múlẹ̀ lọ́dọ̀ ẹnìkan a ní bẹ́ẹ̀ yẹn lẹ́rìn mọ́lẹ́ pé ó ní kò fìdí múlẹ̀ lọ́dọ̀ ọ̀hún tó lè jẹ́ tó ní mọ̀ pẹ̀lú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kílẹ̀ tí a bá ń jìsìn láàrín sọ́rọ̀ fún nípa ìṣòrọ̀fílù nísìn kẹ́lẹ̀kọ́ lọ pé rárá ìṣòrọ̀fílù kan ni yóò fún abèrè ìgbé malakumi wà ní ọ̀fún fèrè kò tó wà láàrín ìtọ́ mọ̀ ní sára ìlú من ذاك كالأس ما وصفات أو فعل بحسب علم ذاته mi dákà nínú àwọn tó jẹ́ pé ẹ̀rí láàmà wá kalẹ̀ àsìmá ó kọ lásẹ́lẹ̀ kan ìhànsọ́ nípa malakul maut àsàrà yìí ẹ̀rí gẹ́lẹ̀ ní ẹnìkan sọ pé àsàrà ah, yìí ẹ̀rí eléyìí ó fi dùn múlẹ̀ lọ́dọ̀ tèmi o pẹ̀lú mọ̀ tí wọ́n mọ̀ kò fi dùn múlẹ̀ á ní malakul maut eléyìí ó tó nǹkan dá máa bàjẹ́ yìí lóṣù sọ rìdìwánù ní kí ni àwọn afáàdùsáájú lọ rìdìwánù ọ̀pọ̀lọpọ̀ wọn lọ gbé rìdìwánù ní kí ni ọ Eh, màlákù ọ̀gá àwọn màláíkà nínú àlìjánà ẹ̀rí òbìdímúlẹ̀ òbìdímúlẹ̀ òbìdímúlẹ̀ kí ni eléyìn tó wà náà tó súnmọ́ ẹ̀rí lẹ́mẹ̀ àwọn nǹkankan tí àwọn ní ó ṣe nǹkan báyìí yóò fà fèrè yóò ṣe báyìí ìròyìn tẹ́bà ń sẹ́yẹ náà so àbúrò ni ó fi tùmúlẹ̀ أو في إذنهم بحسب العزات Gbogbo ọjọ́ tí ó bá ní wọ́n ṣe pátá yẹnyẹn. So iṣẹ́ àti ìròyìn a máa wọ́n lára wọ́n gbà mí, ṣùgbọ́n ìròyìn wọ́n ti ìròyìn ẹ̀. Ara ẹ̀ náà ní iṣẹ́ wà. Bàbá ti ṣẹ́ yẹn tẹ́nà láti kí ni òun lórí ẹ̀fẹ́ ló ṣe fọkàntán. So ó ṣiṣẹ́ fọkàntán náà fi ròyìn ẹ̀ bẹ́ẹ̀. Iṣẹ́ lọ́bá ní wọ́n ń ṣe náà so látara bẹ́ẹ̀ ìṣẹ́nàbára àwọn jẹ́rẹ̀ malakul mọ́ọ̀lù tó kọ́pù àrùwá so wọ́n bá sọ wọ́n ẹnìkan mú wá àyíwá fáwọn èèyàn gbogbo ṣẹ́ tí wọ́n ní wọ́n ń ṣe yẹn pátá yányá sábàdì fi díẹ̀ múlẹ̀ so malakul jimal ó lè mú òkè kọjá léyàn lórí sábàdì fi díẹ̀ múlẹ̀ gbogbo àwọn ilé ní iṣẹ́ tí wọ́n ń ṣe the asabi ìsúnmọ́ torí lé orí the asbi ilmizar láti ẹ̀mà rọ́bá ìmọ̀ tí wọ̀ gangan bá mọ̀ fún ara rẹ̀ ẹgbẹ́ náà ìbámu sí ìmọ̀ sí ọmọ èèyàn bá mọ̀ ó ní kó fi máa sọ̀rọ̀ ń bẹ̀ èyí tó ọba ti mọ̀ má ṣe kí ni ọ má sọ ọ́ tó ọba ti fẹ́ máa ṣe tẹ̀síìl èyí tó ọba ti mọ̀ má ṣe kí ni ọ má sọ ọ́ ṣùgbọ́n ìjùmọ̀lù ni pé àwọn màláíkà wọn bẹ̀ wọ́n dẹ̀ jẹ́ ìrànṣẹ́ ọlọ́run sọ láyà súnmọ́ ọ́n máa àmàrọ̀ ọ̀hún ọ̀yẹ̀wò ìjọba ní fún ọmọ àṣẹ òun náà ti gíní ọ àádá ìjùmọ̀ tó kọ́lọ̀ bá kún fún àmì àgbẹ̀yẹ ọ̀rọ̀ yìí ìta àgbọ́kọ̀lọ̀ tó ṣọ́nà pàdé ọ̀rọ̀ tó wúlò fún wa ìmọ̀ ọ̀rọ̀ kọ́lọ̀ bẹ̀ fún bí ṣọ́nà láyà ìlà kan àṣẹ̀fọ̀ta wọ́n àtúgbò ìlú. àwọn tábà ní number two number three number four number five number six number seven now ìgbàtí náà kẹrẹ náà fẹ́ lẹ́sẹ̀ èmi ló bẹ̀rẹ̀ bí márùn sí mẹ́rin eh, alákọ̀ọ́kọ́ ń o ò ní pé èèyàn wa mọ́tò lọ èèyàn wà lọ ṣèṣì kí mọ́tò kan lu eh, nǹkan ọ̀sìn kan téèyàn bá mọ ẹni tó ní nǹkan ọ̀sìn kí lèèyàn ṣe téèyàn bá mọ kí lèèyàn ṣe. ṣé kí n lọ ẹlẹ́kejì wọ́n ní wípé àwọn tó ń lo opay èèyàn tí ọba lówó nínú wọ́lẹ̀tì èèyàn tí àwọn bá ẹni tó ń ọlọ́kadà yẹn sọ̀rọ̀ ẹlòmíì máa ń pèfà kó jẹ́ pé òun fi owó yẹn gan sákàdì ju kóun tà fún yàn lọ pé tóun bá ta ní hundred naira mo fẹ́ràn hundred naira ní ìsìn yóò wọ pé ah ó yẹ kẹ́ ẹ bá ń fi ten naira lé lórí pé tí mátà fi ta káàdì náà mátà fi jèrè mẹ́ẹ̀ tó bá fi ta káàdì yóò sì ní ṣéńjì díẹ̀ tí ó bọ̀ sí àpò ara rẹ̀ kí tí wọ́n fi ta káàdì tí bá gun ọ̀kadà rẹ̀ máa sanwó fún máa lówó nínú wọ́lẹ̀tì mi kí n tó lè sanwó fún tí n bá wá lówó mo lè bẹ̀ pé kó jọ kó máa transfer owó sínú wọ́lẹ̀tì mi àní káàdì tẹ́sọ pé tó bá fowó ta káàdì ẹ̀ recharge card tí ó lè tí máa fẹ́ ra káàdì ní ìsinyìí mi tó bá recharge mi máa sanlẹ̀ náírà fún bọ̀ òun iye tó máa jánú àkáǹtì ẹ̀bí àbí 90 kìíní kan náírà ní kò ní pé ẹ̀lú máa ń gbé ah, tó bá jẹ́ pé owó olùfẹ́ rà tí màá sọ sọ́ọ̀tì ní wọlé ìṣẹ́ bóyá wà fi iye kan lé lórí ojú rẹ̀ ṣe fi wọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ni pé láwùjọ àwọn kẹtẹ́ wà tí wọ́n ń ṣàfihàn sí obìnrin lónìí obìnrin lónìí bí àwọn pẹ̀fúmù kan sọ pé obìnrin ló máa ń lò àwọn kọ́lọ̀ kan obìnrin ló máa ń lò sílùú ilé bá ti gbajúmọ̀ sí ọkùnrin lẹ́sẹ̀ tó bá lo irú nǹkan báyìí bákan náà <laughs> òun ni wípé láwùjọ bá ti wà ní ìsìn kọ́ tó pẹ́ nìkan wá wà ní kọ́ọ̀rọ̀ yàrá kan ó wá ń pè orin ó fi ń dì wá lọ́wọ́ látòrí kọ̀ǹpútà àbò tó lè gàkà ó ti ń gbé lọ́wọ́ kò sì rẹ́dí láti bá wa nílẹ̀ àtẹ́wọ̀n ò pé ah, nínú nǹkan tẹ́lẹ̀ mọ̀ èmi wọn bẹ́ẹ̀ ṣe lè háàkì wọnú kọ̀ǹpútà rẹ̀ tí máa háàkì tí máa dá dúró tí ó tẹ̀lé orí tí ó lè rí ṣíṣe mọ́ <laughs> tí bí táwọn fi parí ìpẹ́tà ṣe <laughs> ojú ìrẹ̀ sí tó fi wo irú ilé náà wọ́n kẹ́lẹ̀ ní wípé ẹ̀ lọ́wọ́ sọ pé alayhi salatu wa salam àti sallallahu alayhi wa salam ṣé kan wà abúlágò ju ìkan ni bákan náà ni wípé ẹ̀yà pọ̀jù àwọn alákọ̀ọ́kọ́ onáàlì pé ẹ̀fẹ́ sí ọkọ̀ gba ẹ̀ràn sọ ó ti dá ọ̀ràn wípé kó wá bí òun ni ó ti san ìtanràn so torí pé inú ẹ̀sìn gan pé wọ́n bá ti fi ọkọ̀ gba ẹ̀ràn gan tó jẹ́ mistake yóò san owó ẹ̀mí rẹ̀ so ó ní láti wá bí ó ti sanwó ẹ̀ràn ẹ̀kọ́ ákàwá olófẹ́ wá bí ó ti sanwó ẹ̀ràn ẹ̀kọ́ olófẹ́ wá bí ó ti gbìyànjú káàrẹ̀ wọn tó ń gbé ọmọ wa káàkiri yóò máa ìpòwé lẹ́nu kan ó sì máa fóun jẹ gbèsè kan yóò padà wá bẹ́ẹ̀ ní o nígbà tí ó lọ ọdún ìdílé kan tí wọ́n wà bá wá ètò ní ẹran ẹnìkan ló dà ní olóṣè wàhálà nìyẹn tí wọ́n lọ wọn lọ. sọ ẹlẹ́ẹ̀kejì ọ̀hún náà ló jẹ́ nípa òfin ìṣẹ́yìn tó bá lè ṣe ní òṣè kó máa ta owó fún ìyànlẹ́fẹ́ pé yóò gba owó lórí ẹ̀ káàdì tó bá ta àwọn agbélẹ̀ rẹ̀ ó ta káàdì ni wọ́n fẹ́ yáwó lọ́wọ́ èèyàn èyí fowó lé owó tí wọ́n fẹ́ yá lọ́wọ́ èèyàn ọmọ dàbí lọ́wọ́ náà ẹlẹ́kẹta àwọn nǹkan obìnrin ẹ̀sùn kọ́ wa báyìí ju pé obìnrin pàfúùmù obìnrin kó máa jẹ́ ìtọ́jú wípé èyí ò ní pàfúùmù yẹn lára sọ ṣùgbọ́n èèyàn ò ní rí òórùn rẹ̀ pàfúùmù ọkùnrin sọ òun òórùn rẹ̀ ni wọ́n máa sọ wípé kó jáde síta gbangba so pẹ̀pẹ́ òórùn tó bìnrin ọgbọ́dọ̀ máa ṣe kí ni o ọgbọ́dọ̀ máa jáde sí òórùn gẹ́gẹ́ ni méjì ọ̀tá fẹ́ lù kí òórùn ọmọ máa jáde síta ọgbà ọgbà tẹ́fẹ́ tó yẹ náà fi ṣe pé bà fún obìnrin so kò wá sí tó burúkú ọkùnrin lò gbé òórùn rẹ̀ jáde síta àtòdodo wọn lẹ̀ so obìnrin ni òní lo pàfúùmù tí kí ni òórùn rẹ̀ jẹ́ tó gbé wọ́n máa pẹ̀sẹ̀ pé ẹjọ́ ṣe jù wọn òní wọ́n máa kọ́ lẹ́sìn kọ́lọ̀ àwọn kọ́lọ̀ kan pínkì nǹkan fíìchì àwọn kọ́lọ̀ kan wà tó sọ pé àwọn obìnrin ló ní àwọn eh, òṣìṣẹ́ ìṣàn náà wọ́n pé obìnrin ní kọ́lọ̀ kan so òṣìṣẹ́ ọgbẹ́ pé ìjẹ̀dá àwọn ọmọ jẹ́ bíláàkì àti tó jẹ́ tó pé ló jí ìlú dáadáa so kó má jẹ́ tí ó máa tó tí wọ́n dà wà lọ. kọ̀ǹpútà àti àlejò sọ pé èèyàn fẹ́ fi jẹ́ ni ẹ dúró tẹ́ ẹ bá ní kó fi dá dúró tí èèyàn ló bá

òun lẹ tí èèyàn ṣẹ́ fún eléyìí ẹ̀rí sí bí ẹ̀mù rẹ̀ mọ́ ó tìyẹ báyìí kò sẹ́ lọ́wọ́ kú tí ò ní rí báyìí so òun àrùn mọ́lákùnrin mọ́tò kọ́lé lórí mọ́ ó tù lẹ̀ lórí mọ́lákùnrin mọ́tò ó kà pàṣẹ ni tó bá yọ̀ bí la kí á mọ́ lọ́wọ́ aṣọ mọ́ ó tù yẹ di capsule àgbò gbogbo àwọn ọlọ́dẹ̀ wa nú àlùjẹ́nà àti náà wọ́n ní àà ah, ẹ̀sìn orí ìzọ́pààyàn yìí ọlọ́run tó kún ọ̀rọ̀ ni iṣẹ́ wà nínú náà ẹmà tó gbé níbẹ̀ ẹni wọn náà gẹ́nà náà sọ ẹmà tó gbé níbẹ̀ náà ẹ̀sán àmùsùn tó padà jáde kó nínú iná sọ ilé ó jẹ bá mi jẹ fáwọn tí ó mọ̀ tó gbé nínú náà tó dẹ̀ jẹ́ nínú fáwọn tí ó wọ́n àmà sọ ìjẹ́ pé àwọn afájọ kọ́mọ̀ kò yàtọ̀ wà láàrin mọ́tú àti kí ni náà. Màtírì alákọ̀ọ́kọ́ mi nígbà tí a fi máa ka kíkọrin yìí ó bẹ̀rẹ̀ pẹ̀lú alimandi eh, malaika wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú eh, pé alimandi ìlà ṣe ṣe bẹ́ẹ̀ mọ̀ fún ọ̀dá dáadáa ẹlẹ́kẹ̀jì ni pé wọ́n máa ń gbọ́ ọ̀rọ̀ kí wọ́n bẹ̀ ya ọ̀rọ̀ tó tẹ̀lé múlẹ̀ ni pé wọ́n ní pé ọlọ́run bá dá ìyá yẹn pé ọlọ́run bá dá ìyá pé bẹ́ẹ̀ yọ hundred ni pé ẹyọkan péré ni ọlọ́run sọ kalẹ̀ báyìí ó tún dá ìfẹ́ náà pé bẹ́ẹ̀ yọ hundred lòun náà pé ẹyọkan ní ó wà báyìí pé ìyá yẹn àwọn tó bá wọ inú ọlọ́run ẹyọkan tó ẹyọkan yóò tutù kọ̀mpútì di náìtì náà yẹn lópa àti egun tí wọ́n lò nínú iná àti ìkẹ́lẹ̀ fún gbogbo ìrọ̀rùn. náà alákọ̀ọ́kọ́ náà lè gbé àtàwọn ìdò ìrírí mi ó ń gé orin ẹni ní èkìdé a sọ nípa ọlọ́run láti bẹ̀rẹ̀ wá wọn lásán ní láti so ó gé wá mi sókè ẹni fún wọn òun lẹ́gbẹ̀ẹ́ sọ̀rọ̀ ọlọ́run ó sọ ní general tó imani bí láì nìkan lọ so ó sọ ní general gbogbo tó nìkan ti pẹ̀lú ọlọ́run ọba olókó sínú imani bí láì òun á gbé wá níbi wá lókè ní òkú àṣàlàyé gbogbo tó jẹ mọ́ ọlọ́run ọba látòkè wẹ́ẹ̀dì wa mú ìgbàláìka tí bá ti lọ gbọ́ ọ̀rọ̀ tàbí sọ níwájú tó jẹ nàbà wà ọ̀dọ́ ó wá ń bí ẹ̀tọ́ kọ́ ní ẹlógún bẹ́ẹ̀ ẹgbẹ́ lè ti dá gbé ẹ̀kọ́ báyìí nínú tí ṣùgbọ́n tó wà lọ́wọ́ kò sọ pé ìyà jẹ́ oúnjẹ ìjì wọn ẹyọ kan wálé ayé ṣùgbọ́n rahman ó fi ìwọ̀n rẹ̀ pípé ẹyọ kan pé òun náà ni ó wà láyé kéde sójú ṣùgbọ́n kọ́ sọ pé ojú ni rahman fi wọ́n sọ sọ rárá rahman ìwọ̀n sọ pé òjò ni ìran gbogbo àmì ti lẹ láyé padà ẹyọ kan gbogbo ìjókù àwùsàn ni ọlọ́run bàbá àdúgbò ẹni sọ pé àbí nǹkan sọ ẹyọ kan jújù iná ẹ̀yẹ jújù iná tó wà láyé jùlọ èyí bẹ́ẹ̀ so jújù iná tó wà láyé kí àbúgbà náà mú ẹyọ kan nínú jújù òsìsì something ẹ̀rọ so ẹ̀yẹ nǹkan iná tó wà láwọn ọmọ ìgbéyàwó ìgbéyàwó ni wípé ìwọ́n bá obìnrin tí wọ́n kára papọ̀ so ẹgbẹ́ ẹnìkan ṣe tí dákò lówó lọ́wọ́ àjọ kàràjì tàbí jẹ́ pé ibi táwọn èrò ti pọ̀ pé kò lè dákò rọ́ kàràjì òní kan ṣàpé ní ẹni bẹ́ẹ̀ tó wá rọ́kà tó wá gbogbo ìjọ kàràjì tẹ̀lé ṣe máa ń rọrùn sí ẹ̀sìn àmìṣe ẹ̀ṣẹ̀ ni àti ọmọ sí kò lè fẹsẹ̀ rìn. gẹ́gẹ́ sí máa mú wá òun náà ní ṣe ìtàkùnlọ́ á mọ̀sítàkùn ẹ̀yẹ́ lè tí ó sọ̀gbọ́n tó bẹ́ẹ̀ dá sí so àwọn òrìṣà pípa ti fi àìkáyà lọ pé ó lè so ní àbá arọ́gbọ́n dá sí kó gbé ìlú àfilọ́gbọ́n ni ẹgbẹ́ arọ́gbọ́n dá sí sọ náà ní pé obìnrin kọ́ ló wà láàrin ẹ̀yìn obìnrin wà so wọ́n jẹ́ sọ ẹ̀ láti irú obìnrin náà ní àti ẹ̀fà tí mo sọ fún ẹgbẹ́gbọ̀ kadà yẹn tí a bá tó lè àdábà rẹ̀ náà sí ọ̀rọ̀ obìnrin náà

àbí mo yára nǹkan lọ́wọ́ rẹ̀ mi wà á rí ẹni yẹn láti dá nǹkan ẹ̀ bára rẹ̀ àwọn kan sọ pé èèyàn lè ṣe kí ní àsọdá pọ̀ pé kí ládàá ẹ̀ lọ máa bá ẹ̀rọ pé kí èèyàn ti mórí bọ́ ní ìgbà àárín òtún. alákọ̀ọ́kọ́ náà Kùránì àtàlùwàlá, so, tí a bá tàlùwàlá fún Kùránì, ní tó ṣe yóò gba aládàlùwàlá lọ́tọ̀ yóò gbajáda Kùránì fẹ́ ká tí ó gbà lọ́dọọdún. ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó fẹ́ ka kọ̀ọ̀rá ní gbàgbé òun ò ráyè láti ṣàlùwàlá ẹ̀kẹ́ dínú mọ́tò ẹ̀wọ̀ ẹ̀fọ́n ọmọ ka kọ̀ọ̀rá ní kò sí lọ́sàwàlá mẹ́ kò sí tó fẹ́ ṣe náà yóò máa ka náà ni. sọ gbàdé ẹ̀bá ráyè àti ṣàlùwàlá kó ṣàlùwàlá bẹ́ẹ̀ lọ́bẹ̀ yóò ní ráyè àti ṣàlùwàlá so ìyẹn ní ka kọ̀ọ̀rán so láì ṣàlùwàlá. ṣe ládàá wọn jura wọn lọ ẹni tó kí ìdá kan ní ni pé ẹni tí ó ṣàlùwàlá yóò gbà ládàá lùwàlá tó ṣe ẹni tó ka yóò gbà ládàá tó ṣe so ìgbàlú àwọn ní ọ̀dàgbà ní ẹ̀sí pépà méjì àti ẹ̀sí pépà kan nínú ẹ̀dáàmù ìwọ́n sí pépà kan ẹ̀sí pépà méjì ẹ̀sí pépà kan ọgbà méjì èsì nínú pépà ẹ̀yọ kan so ẹ̀dọ́ wá sí pépà méjì ó gba tàbí tù tàbí tù méjèèjì so ọ̀gọ̀bẹ́ ní tó gba kí ni ọ nàìjí èsì yẹn so ọ̀tọ̀ọ̀tọ̀ ní ó lè má gba ládàá ẹ̀rí mẹ́tọ̀ ẹ̀dọ́ lé pé kí ni okùn dànù àlá ó lòdì ká kùrà nìsí tẹ́ẹ̀ ní ẹ̀ka dáadáa àwọn ọ̀ka dáadáa òun kàn dá lọ nínú àbí òṣèlú dáadáa so so ìkẹ́lá bẹ́ ká máa sọ́nà nì yóò gbà ládá ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì náàmù náàmù orúkọ àmàlẹ́kà tí a lè sọ àwọn afáàní ká máa sọ orúkọ àwọn màláìkà torí pé àráhùn tó jẹ́ àwọn sálà tó ṣáájú lọ tí wọ́n sọ orúkọ àwọn màláìkà so ìgbàlẹ́ àti sí àlọ́ tí ààrẹ tó ní padà máa tí a bá ti màmà dájú pé òun ò lè rẹ̀ nìyẹn máa òyìnbó bá fi sọ́dá pọ̀ tí a bá màmà dájú pé òun ò lè rẹ̀ nìyẹn máa òun lè rí tó bá dájú pé òun lè rí kó mọ́ sí ìjì bá fi sọ́dá pọ̀ fáìlú bá sí lọ́dá pọ̀ gbàdúgbà fún òun lè rí mọ́ yóò gbà pé tó bá tún ti rí wà ní débẹ̀ àwọn tílàbà padà ní pé alẹ́yìn ọdún mẹ́wàá wá padà ní ó ní à èmi ti láyé mi ṣe sọ́dọ́kọ̀ ara ọ̀gbọ̀n ní sọ́dọ́kọ̀ eléyìn padà ọ wà padà pé ní ẹlówó yẹ padà sọ́dọ̀ jẹ́ ní kọ́mọ́ tí a mọ́tò ẹnìkan sọ pé kí wọ́n máa kó tàbí sẹ̀mọ́ pé wọ́n ní ìtọ́jú pé pé bàbá àdùbá ní ìtọ́ nílùú tọ́jú ọ̀rọ̀ yẹn tó sábìtẹ̀ pẹ̀tẹ̀rẹ̀ bá pẹ̀tẹ̀rẹ̀ ìgbà ló dàbí ṣé ti kí wọn ti kí sí àwọn àkàn ẹlẹ́kẹta àwọn ìṣàṣìṣẹ́ tó àwọn tó bá fẹ́ fi òkú tó bá ti gbéṣàlẹ̀ tó fẹ́ kí òun tó lára ìdílé kan láyẹ̀ dáhùn flat wọ́n máa wá flat tẹ̀ wọ́n á tẹ̀ bẹ́ẹ̀rẹ̀ ọdún kí òun lára ṣé ìkan yẹn ṣé ó tọ́ sí wọn ṣé ìgbàlá wà fún ìkan aláwọ̀kọ́ màmá tàbí kọ́ mọ́ ti àwọn ṣòwò tó mọ̀ kí sáà fífi tán ọ̀rọ̀ tí àwọn ẹ̀sọ́ ni màmá tàbí kọ́ mọ́ ti ìrẹ̀tò kí sáà fífi àwọn yìí sọ ọ̀rọ̀ tí àwọn èèyàn tí wọ́n ń sọ ni tọ́ ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ni pé kàkà sájídà àti mọ́lùkù tó fìdí múlẹ̀ so náà wọn akẹ́kọ̀ọ́ kéèyàn máa kà ní alẹ́ alẹ́ lálẹ́ jẹ́ àmì sọ pé ibi tábẹ́ ìtẹ̀lé ìjọ nígbà òun náà fẹ́ kà tó wà láwọn alam nígbà tí yí ó jà fi kàwá lé bàbá kà lẹ́yìn iṣẹ́ àyè bàbá kà nígbà tó fẹ́ sùn ọmọ tó dáa jù ní mẹ́rin abẹ́ kankan wọ́n bá fẹ́ bá ti kí iṣẹ́ àyè kan ká lọ sùn ó jẹ́ pé a parí yóò jẹ́ pé ìbàdà la fi parí yóò dáa kọjá pé bàbá náà bá kà kan lórí pé bàbá náà yẹn fẹ́ lọ sùn ó jẹ́ pé ìbàdà yẹn nǹkan tó dáa ọ̀rọ̀ tó dáa èyí ló ìkéwù sí. òkú lára pé àwọn kan dẹ̀gbẹ̀ rẹ̀ níṣẹ́ kan dẹ̀gbẹ̀ rẹ̀ àwọn kan wà fún mi wọ́n wà fún mi nìyẹn. nínú kẹ́ wọ́n á fi kọ́ pàṣẹ níṣẹ́ kó wà street right wọ́n wá pàṣẹ àwa wà báyìí yóò fi lè kọjú ní akéwì. ó máa kọjú kíkìlá náà ni wọ́n lè dẹ̀yìn ẹ̀kọ́ lẹ̀ lẹ́yìn ó fẹ́ pèsè kíkìlá náà ni tó wọn lè dẹ̀yìn ẹ̀kọ́ ó fẹ́ pèsè kíkìlá gbọ́dọ̀ fẹ́ pèsè sẹ́mà náà ni kò fèsì kíkìlá náà ẹgbẹ́ ọ̀tún máa fi gbé ẹ̀nìlẹ̀ ó máa fi ọ̀tún ọ̀tún ló máa fi lélẹ̀ àwọn akọ̀ṣẹ́ Mọ̀tẹ́jẹ́ àti ìkọ́lẹ̀ fi súnmọ̀. Náà, ẹgbẹ́ ọmọ ìyàtọ̀ láàrin méjì, orí tèmi, tí ọwọ́ àmọ̀kọ́lẹ̀ fi súnmọ̀ àti ọjẹ́ mọ̀tẹ́jẹ́ sórí o máa ìyànjú wà láàrin méjèèjì sí pé ní àbájú kọ́lá fàásù náà òun náà ní pé ó ti jẹ́ mọ̀tẹ́gbẹ̀rẹ̀ so ìyẹn kan wà pé kí ni eh, eh, ìyẹn ni wà kọ́ọ́lì fúlẹ̀ haúlá ìyẹn yàtọ̀ ní ìṣẹ̀lá kọ́ọ́lì fúlẹ̀ haúlá ìlànà àfáàmù sọ nǹkan tó lẹ́tọ̀ọ́ jù èèyàn lè kọ́ láfààrí nǹkan tó lẹ́tọ̀ọ́ jù so clearly, ní ṣe láti pé iní yìí ló dáa jù so ìyọ́jẹ́ pé wọ́n sọ káwọn sọ abá ṣe kankan so tí wọ́n yà sọ abá sọ rẹ̀ wọ́n lọ pé mọ̀kọ́ nífìlẹ̀ ẹ̀wọ̀n lọ pé sọ abá ṣe nínú ó ta súnà so wọ́n lọ pé mọ̀kọ́ nífìlẹ̀ kí ni ọ so nǹkan bẹ́ẹ̀ kò ló dáa jù kò ní sí nǹkan tó wà lẹ́yìn ẹ̀ nǹkan méjì lé wà bí a bẹ́ẹ̀ mú kọ́ nípa súnà náà ní ọjọ́ mọ̀tẹ́lẹ̀ lẹ́bí السنة. mọ̀tẹ́lẹ̀ ò náà ni ẹjọ́ta ẹni ẹ̀ka wà ní ṣèyí ọyọ sí wa lọ́kan ọwọ́ àwọ̀ white white ó dé fúnra white ẹni ẹ̀ka wà dó sọ pé ah ẹni sì dàbí màláíkà ẹni lọ́wọ́ white yẹn wà sọ pé ah mo fi wé mọ̀láìka wọn pẹ̀lú wa ní mọ̀láìka jẹ tọ́rọ̀ yẹn wọ́n sọ ìdàgbọ́ àdán yìí. àwọn méjèèjì ọ̀rọ̀ tí ní àtẹ̀bìtì fi ṣẹ̀rù wa o ó ń fi bá dùn náà pẹ̀lú ọlọ́run lọ́gbọ́ ó ń fi ṣẹ̀rù àwọn ọmọ ènìyàn sọ̀ká kọlọ mílíọ̀nù náà ọwá lágbáyá jọ màláíkà tí màláíkà náà gbé wáìtì màláíkà máa ń wọ̀ àwọn sọpá ọjọ́ tí màláíkà máa ń wọ̀ yìí tó wà nípa jẹ́ ọjọ́ yìí ẹgbẹ́gbẹ́ wọ wáìtì tó funfun kalẹ̀ lẹ̀ pé ọjọ́ màláíkà ara àròrí kan tó wá sórí ọmọ èèyàn ni káwọn máa ní ojú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ìgbàgbọ́ tí ò dáa ni tó kàgbọ́ bẹ́ẹ̀ ìjùmọ̀ alá àwọn màláíkà ìwọ̀ wáìtì Kò sẹ́ẹ̀dì. Ẹgbẹ́ Àmín. Kọ́lọ̀gbọ́n alágbòye ọ̀rọ̀ rẹ̀. Àdísí wa ẹ̀tí wọ́n sọ́lẹ̀ kan yẹn tí lọ́pọ̀ sátú múlíkù wa fẹ́rẹ́ fún sátú sagídà ló wà fẹ́. So sátú sagídà fẹ́ múlíkù lọ́pọ̀ fún ìsìbá sọ wọ́n lọ́wọ́ rẹ̀. Òṣìbánà kan náà bẹ̀ hàndí ìṣẹ́lọ́ láàrín. Ẹ̀jọ̀ tó wà ìṣèjọba òfin.